adúgbò ẹ̀dọ̀ lọ. àwọn bàbá ní adúgbò ní ọ̀dọ̀ lọ. adúgbò ẹ̀dọ̀ lọ. àwọn bàbá ní adúgbò ní ọ̀dọ̀ lọ. ọlọ́run tó fi wá sí kòǹgẹ́ dáadáa. ọlọ́run tó fi wá sí kòǹgẹ́ dáadáa. kàjẹ́ lẹ́sìn Islam. lórí ẹ̀sìn Islam. kàjẹ́ lẹ́sìn Islam tó a jẹ ẹsẹ náà. gbogbo wa fún àsìkò bẹ́ẹ̀ tó ti ajẹ tó ní àkàkọ ẹsẹ. gbogbo wa fún àsìkò bẹ́ẹ̀ tó tún ní ká ní àkàkọ ẹsẹ. tàbí wàá jókòó ní àsìkò yìí. tàbí wàá jókòó ní àsìkò yìí. irú báyìí ni kọ́lọ̀ jẹ́ àmọ́ rí. irú báyìí ni kọ́lọ̀ jẹ́ àmọ́ rí. mẹ́jọ àrí báyìí mẹ́jọ àrí báyìí báyìí. àpadà sí àpadà sí bó. àpadà sí ìgbà. àpadà sí ìgbà. àpadà sí ẹ̀sìn. àpadà sí ẹ̀sìn. ọlọ́mọdé àárí. ọlọ́mọdé àárí. ọlá tóbi rẹ. ọlá tóbi rẹ. ọlá àánú rẹ. ọlá àánú rẹ. lánàá. lánàá. ibi tá a sọ̀rọ̀ ń pa kàlágà kùrán. a sọ̀rọ̀ nípa kàlágà kùrán àti tí yóò mú kí fasọ́ àkọ́kàn látara Qur'an. àti tí yóò mú kí fasọ́ àkọ́kàn látara Qur'an. asọ̀rọ̀ tọkọ̀ ń gba bàlágà yẹn. asọ̀rọ̀ tọkọ̀ ń gba bàlágà yẹn. pẹ̀lú oríṣiríṣi ìmọ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. pẹ̀lú àwọn oríṣiríṣi ìmọ̀ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó wà bẹ́ẹ̀. táà ń pè ní ilmu bayan. èyí táà ń pè ní ilmu bayan. èyí táà ń pè ní ilmu bayan. tí ń túmọ̀ sí pé mímọ sí àwọn àkàwé. ilmu maani ètò jẹ́ ìmọ̀ nípa ìtumọ̀ tọrọ pọ̀ máa wọn kọ̀ kọ̀ọ̀kan. ẹ̀ẹ́dùn tó gbé ọjọ́ tí wọ́n sọ̀rọ̀ tó kọjá pé òde rẹ̀ kọ́ ni ẹ̀ ń gbà lérò pẹ̀lú ẹ̀. òde kọ́lọ́ wọn pàṣẹ kọjá pé àtẹ̀gàn kọ́lá gbà lérò pẹ̀lú ẹ̀ nínú èdè èèyàn gan náà máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀. àgbàláyé lórí àtìmákòjú wa. bẹ́ẹ̀ náà ni ẹwà ọ̀rọ̀ sáńpẹ́ ní ìlú ìbàdí. èyí tí ó yẹ pé àárí nínú gbólóhùn yẹn. àti tí ó yẹ pé ìṣesí ni ó sọ ọ́. ẹ̀ àgbàláyé lórí ẹ̀. lẹ́yìn ìgbà náà la mẹ́nu bá àbábò mùsùlùmí yẹn ni pé ìdí abájọ táwọn nǹkan mi fi sọ àwọn àyà mi fi sọ kalẹ̀ nù Qur'an àtẹ̀jọ́ kéde gbogbo àyà Qur'an tó ní sábàbí nùsùlù dáhùn kọ̀ọ̀kan bẹ̀ oní ntọ́sẹ̀lẹ̀ àbóníbèrè tí wọ́n béèrè ànábì sallallahu alaihi wasallam tó wá dáhùn pa àwọn kọ̀ọ̀kan bẹ̀ lẹ́yìn ìgbà náà láti bá àwọn àlùfáà lórí Qur'an àwọn àwọn ربي وفي بين القرآن أسمى يبي ثم تبدأتون إلى نيك واسي لين يلا تولي أقسام القرآن لين يعمى يقول أتين بين القرآن أتي عمان تنسون آه، لين بنا لو عمان ذا أزمان إليك حالاتي في القرآن lórí wípé kuran yìí ìtọ́ka garaba àwọn ẹ̀dá ni kò lè múrú ẹ̀ wá. akọ̀wé sẹ́nà kuran garaba àwọn ẹ̀dá ni kò lè múrú ẹ̀ wá. kókó agaraba àwọn ẹ̀dá ni kò lè múrú ẹ̀ wá. kókó agaraba àwọn ẹ̀dá ni kò lè múrú ẹ̀ wá. àti sọ pé ojúkọ̀nà mẹ́wàá ẹni kuran ti ìtagara tó fi hàn àwọn èèyàn ojúkọ̀nà mẹ́wàá ẹni ó fi hàn yí pé kuran àwọn èèyàn ní lè múrú ẹ̀ wá. àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé kuran ọ̀dà ń tọ́ pọ̀ ààrẹ nìkan tó lè sọ̀rọ̀ tí ọ̀dà ń tọ́ tọ́ dàbí kuran. a sì tún sọ̀rọ̀ lórí ẹlẹ́ẹ̀kejì ti pé bí ó ṣe sín ọ̀rọ̀ jọ kò sẹ́nìkan tó lè sírú ẹ̀ jọ. àtọ́rọ̀ ẹ̀ṣẹ̀ ìjọba ọbẹ̀ láti mẹ́nu bá ọ̀rọ̀ síra àfàwọ̀ abdulrahman sayuti ìgbé gbogbo súra quran àti ìpìlẹ̀ àtòkùn ìkọ̀ọ̀kan gbogbo wọn ló ní bàtà pẹ̀lú ara wọn. ní àdàbà ọ̀rọ̀ àfàwọ̀ abdulrahman sayuti wípé ọ̀rọ̀ ọmọ láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ padà wọ́n ní bàbá pípọ̀ kan. oníwòye ti pé gbogbo súra kọ̀ọ̀kan ìpìlẹ̀ rẹ̀ àti ìbẹ̀rẹ̀ rẹ̀ àti parí rẹ̀ ó ní ìbáṣe síra wọn lẹ́yìn ìgbà náà la sọ pé ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé àwọn èèyàn ní àsìkò tí ń sọ̀kalẹ̀. nígbà wo ni àpò òun sọ̀kalẹ̀. ẹ wọn wọn kágara wọn ò ríru ẹ mú wa. wọn kágara wọn ò ríru ẹ mú wa. ó sì ń dùn wọn nú ẹ̀mí pé káwọn ò ti ẹ̀rí nǹkan táwọn fi challenge àná ìsàtọ́lá. ó sì ń dùn wọn nú ẹ̀mí káwọn ò ti ẹ̀rí nǹkan táwọn fi challenge àná ìsàtọ́lá lẹ́yìn ìgbà náà làwa sọ oríṣi ọ̀nà mẹ́rin tọ́lọ́ fi challenge ọmọ ẹ̀ déèyàn pé kí wọ́n mú koran wà jẹ́ bá lágbára ẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ ọlọ́run ní kí wọ́n bá lè mú irú odidi koran wà wọ́n mú wá kò rí mú wá. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá sọ yìí pé tí wọ́n bá lè mú súrà mẹ́wàá wá kò wọ́n mú wá fún wa wò sí mú wa sọ ọjà aláǹtí fúdi ẹ̀jẹ̀ dúró ẹ̀yọ kan péré. ìyínà àti iná kàlí kọ́ sára wọn sọ lè lérò bí kàwá ní àti iná sáà ní ẹ̀ka wọlé àbúrò ayọ̀ mẹ́ta ní bẹ́ẹ̀ ọlọ́run wo mú wa wò mú wa sọ ọjà ọlọ́run mú challenge ẹlẹ́ẹ̀kẹ́ báyìí kó pálí yá àtúwò bí hadithi mídìlì ọ̀rọ̀ expression tó bá ti rẹ̀ dàbí ti Quran tí ò pé odidi súrà ẹ̀mú wa. ọjà lọ́rọ̀

àwọn ọmọ ẹ̀dẹ́ yẹn kò rí wẹ̀ mú àwọn òṣèré mú wá ẹ̀ onímọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní wípé àwọn nǹkan kan bẹ tó ti tẹlẹ̀ sáájú síwájú ànábi wa sallallahu alaihi wa ń sọ̀rọ̀ rẹ̀ fún wa ní níbẹ̀ náà ní ìtàn ànábi Ádámù alaihi salatu wa àtàwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ náà rẹ̀ anabi nuhu anabi ibrahim àti àwọn anabi ọlọ́run tó ti káàdì àwọn ìfọ̀n àtàbìlì káàbì ìfọ̀n àtàbìlì káàbì. ìtàn a nípa níbi Yusuf alẹ́ sàlátọ̀ sàlá ẹ àwọn mẹ́ẹ̀dé ẹ̀pẹ̀tẹ ìkùrán kùrán mú àwọn nǹkan báyìí ní ìjẹ́ kékeré ti pé ànábi wọ sọ́lá láàrin wọ sọ́lá ọ̀dọ̀ ọkọ lọ́dọ̀ ẹnìkan ti dé nǹkan nǹkan ما كنت تعلمها أنت ولا قومك من قبل هذا فاصبر إن العاقبة للمتقين ọlọ́run ní ìró tá à ń kọ́ nípa ìmọ̀ àkọ́kọ́ yìí. ọlọ́run ní ìró tá à ń kọ́ láti nípa ìmọ̀ àkọ́kọ́ yìí. mo ti ha ilé ka àwọn ọlọ́lá fi ránṣẹ́ sí ọ. wọ́n fún tata alámúwa à ń tà wá la wa ìwà anábì òkú nímọ̀ sí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ làwọn èèyàn rẹ̀ náà mọ̀. bẹ́ẹ̀ ni anábì òkú nímọ̀ sí tẹ́lẹ̀ àwọn èèyàn iwájú kótó ni kò ń sọ ẹ bá ti dérí tí wọn bá gbà ọgbọ́ máa rọ́jú máa fi sùúrù. tí wọn bá gbà ọgbọ́ máa rọ́jú máa fi sùúrù. iná là á ti bá talé ní mo tẹ̀sí. ìkẹ́kọ̀ọ́ dáadáa àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run lọ́wọ́ ṣe fún o. ìkẹ́kọ̀ọ́ dáadáa àwọn tí wọ́n bá ń bẹ̀rù ọlọ́run lọ́wọ́ ṣe fún o. ẹ̀ ti túmọ̀ sí pé àwọn ọmọ ẹ̀dẹ́ ni àwọn ò lè mú ìró kọ̀kọ̀ bẹ́ẹ̀ náà sì ni kèédì ìró ìró kèédì ìró ìtó ti lọ nìkan ìró ń tọ́ ń tẹ̀lẹ̀ lọ́wọ́ tí èyí ti pé lójú ànábì ní sàtọ́là mi ti ń ṣẹlẹ̀ ọlọ́run tó fún ro rẹ̀ ní Kùránì. ọ̀sán ni tó ti lọ ọ̀sán ni pé ìfúdi ẹ̀tọ́ ajẹ́kó tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ láàrin àwọn tàbí ànábì wọ́sálà láàrin wọ́sálà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́run tó rìn bí ilẹ̀ fún ànábì wọ́sálà láàrin wọ́sálà ìyẹn ìyẹn jẹ́ kí wọ́n tún gbà á gbọ́. ẹ nínú ẹ̀ ní ti ṣẹlẹ̀ lé ànábì wa sallallahu alaihi wasallam gan. láàrin ìyá wa Aisha àti Hafsa. láàrin ìyá wa Aisha àti Hafsa àṣepọ̀tọ̀ jíngiri ọbẹ̀ láàrin àwọn méjèèjì ju àwọn yòókù nú àwọn ìyàwó ẹ̀ lọ. àṣepọ̀tọ̀ jíngiri bẹ láàrin àwọn méjèèjì ju àwọn yòókù lọ. ẹ wọn akẹkọọrọ wá ọ̀rọ̀ tó nílẹ̀ wá. lórí pé òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam ó súnmọ́ ẹrú rẹ̀ kan káàkiri ní Mariyatul Qibtiyya. lórí òjíṣẹ́ Ọlọ́run súnmọ́ ẹrú rẹ̀ kan káàkiri Mariyatul Qibtiyya. Mariyatul Qibtiyya ṣùgbọ́n ní ilé afta ló ti súnmọ́. ilé afta ló ti súnmọ́ o. ẹ afta wa tẹsẹ̀ wa ní màsígbà ìwà náà gbàgbọ́lá kò sì sílé yìí tán. afta wa náà ní màsígbà ìwà náà kò sì sílé yìí tán. ẹ osùnmọ́bìn mi. osùnmọ́bìn mi. nínú yàrá òun. nínú yàrá òun. àlórí ibùsùn òun. àlórí ibùsùn òun. òjò náà tàtàlà wa sọ pé mẹ́tẹ́ni kankan gbọ́ fún tó ti ṣẹlẹ̀ sọ́ọ̀yọ̀ ní kí n fẹ́ sẹ́jẹ́ pé ń sàdéhùn pé kí n kí sùn mọ́ láéláé. àti àwọn ọmọ ìjẹ́nìkan kan gbọ́ sàdéhùn pé ẹ̀bẹ́ sì ni ó ti wù wọn tẹ́lẹ̀ bí kọjá pé àdéhùn sàtọ́là kò ní súnmọ́ wọn tẹ́lẹ̀ òun àti Aisha wọn ti fẹ́ràn nǹkan báwọn tẹ́lẹ̀. bẹ́ẹ̀ sì ni ó ti wù wọn tẹ́lẹ̀ àwọn àtìyàwó Aisha láti pé kọ́mọ̀kù yẹn súnmọ́ wọn tẹ́lẹ̀. ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run sọlá la àlè wọ́n sọlá wọn abúra kó òun sì ní súnmọ́ mọ́. òṣìṣẹ́ ọlọ́run wọn abúra kó òun sì ní súnmọ́ mọ́. ṣùgbọ́n ọ̀rọ̀ àdéhùn kọ́ wà láàrin wọn ẹ̀ afsa kọ̀ọ̀pá àdéhùn kọ́ wà lọ́ọ́ sọ ọ̀rọ̀ ọlọ́sọ̀kọ̀ Aisha. àdéhùn ti bẹ láàrin òun àti ànábì ìyàwó àbọ̀ ní àjọ òun yẹn wà lọ́sọ̀rọ̀ fún ìyàwó àyíṣà. wà lọ́sọ̀rọ̀ fún àyíṣà. ẹ àyíṣà ò fi ìgbé sọ létí ànágbé wasálà láwà ni wasálà sọlọ ń sọ àyà kalẹ̀ yìí pé after the two ògógó. ẹ àyíṣà ò fi ìsọ fún ànábì tí ọlọ́run sọ ọ̀rọ̀ fún ànábì pé after the two ògógó. lọ́lọ́run tó wá sọ àyà kalẹ̀ nínú Suratu Tahrim. lọ́lọ́run tó wá sọ àyà kalẹ̀ nínú Suratu Tahrim. ọlọ́run ya لما تحرم لما تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم إلى وجهك يا الله inú ọ̀rọ̀ àpẹẹlẹ tọlọ máa ń lò fún ànábi wa sọlọ lọ àdìwọ sọlọ. inú ọ̀rọ̀ àpẹẹlẹ tọlọ máa ń lò fún ànábi wa lè sọlọ. ọlọ́run máa ń

èké lóye tó ọdún tó ń gbúra lórí pé òní súnmọ́ máa rí yàtọ̀ kìbì tí yíyà mọ̀ tó jẹ́ pé inú halali tọ́lọ́ ń ṣe fún ọ ni tó yẹ kó kó wá wó dure àwọn tó tó jẹrọ afsa àtàwọn ìdí ẹ̀sọ̀ bọ́ọ̀tì afsa. lóye tó ń gbúra lórí pé òní súnmọ́ yàtọ̀ kìbì tí nígbà tó kọ́ lọ́wọ́ àdìgá lọ́rùn tẹ́lẹ̀ tọ̀ fún ọ láti fi wó dure ìyàwó rẹ̀ sáàlì sáàlì sẹ́bìyìn. sẹ́bìyìn. ẹ ẹ ọlọ́run wa sẹ́bìyìn. ọlọ́run wa sẹ́bìyìn. ẹ eh, ìran kan ní nínú ìwádìí tó wà ní ìmọ̀ bàlágà. ìran kan nínú ìwádìí tó wà ní ìmọ̀ bàlágà. náà ni kéèyàn ó fi ọ̀rọ̀ tó pé kéèyàn ó fi gbá ọ̀rọ̀ létí níparí. ìdíkéèyàn ó fi ọ̀rọ̀ tó pé gbá ọ̀rọ̀ níparí. tọ́jà pé yóò pé ìdíyàn ti sọ wájú yóò kó oorun yóò tó kó mi náà sínú. yóò ti sọ wájú yóò kó ìmí iná àti ọ̀jẹ̀ mílí iná ọlọ́run ta àbùkù ẹ̀ fún ọ. ọlọ́run ní tí wọ́n ṣe yìí ọlọ́run ti forí jọ ìmí ìka tó ń ṣe ọlọ́run yìí ọlọ́run ti forí jọ. ẹ ìdí ìdí tẹ̀sí yìí ló máa ń ṣe lára ọ̀rọ̀ yẹn. ìdí àtẹ̀sí yìí ló máa ń ṣe láàrin ọ̀rọ̀ yẹn. ìdí ọ̀rọ̀ tó jẹ́nẹ́rà gbá ọ̀rọ̀ tó lájú ìdí ta létí. láti ọ̀rọ̀ tó jẹ́nẹ́rà gbá ọ̀rọ̀ létí. irú ẹ̀ ti pọ̀ nù kọ̀ọ̀rán insha Allah nígbà tá a bá ń balọ̀ àmọ́ fàyọ̀ lọ́pọ̀. ọlọ́ni kọ́ni farada Allahu tahillata aymanikum ọlọ́run ti ṣàlàyé fún yín tí ó jẹ́ ìtura alẹ̀ kú níbi ìbúra yín tẹ́ ẹ bá kú. ọlọ́run ti sàlàyé fún yín nípa tí ó jẹ́ ìtura alẹ̀ fún yín níbi ìbúra yín tẹ́ ẹ bá kú o. ẹ nígbà tí èèyàn bá búra kan tí ọ̀wá lè sé mọ́. nígbà tí èèyàn bá búra kan tí ọ̀wá lè sé mọ́. ìbúra lórí ntọ́ da tọ́ba ṣẹ̀rí àmú ni o. ìbúra lórí ntọ́ da tọ́ba ṣẹ̀rí àmú ni o. àbí tọ́jà pé kì í dé wọnú ṣẹ̀ríà. àbí tọ́jà pé kì í dé wọnú ṣẹ̀ríà. tọ́ba haramu là ń sọ fún ọ. bẹ́ẹ̀ bá fura rẹ lórí nǹkan haramu kò gbọdọ̀ sí ni kàfàrà rẹ o. bẹ́ẹ̀ bá fura lórí nǹkan haramu kò gbọdọ̀ sí ni kàfàrà rẹ o. kò sí kò sí ní tànà kankan wájú ọlọ́run. kò sí ní tànà kankan wájú ọlọ́run. ẹ tó bá fura lórí pé ó sì lọ lára lónìí tí èyí ti tí ìtẹ́lẹ́tọ̀ rẹ sọ́wọ́n rẹ̀ bí èsì lára obìnrin tí kì í tẹ̀lé tọ̀ rẹ̀. ìbẹ̀rù ọlọ́run wa kó fi ọlẹ́mì ló sì ní í ṣe má. ìbẹ̀rù ọlọ́run wa kó fi ọlẹ́mì ló sì ní í ṣe má. ẹ ọ̀rọ̀ àìsèmọ̀ náà ni ìpa ẹ̀sẹ̀ rẹ rẹ ọ̀ lẹ́sẹ̀ kankan wájú ọlọ́run. àìsèmọ̀ rẹ náà ni pẹ̀sẹ̀ rẹ rẹ wájú ọlọ́run. o sì ní ìtara kankan tó bá lọ wọn gba àwọn ẹ̀ka ibẹ̀ nítorí pé mú lérí mi tẹ kò sí yùnú ìsìlámù. o sì ní ìtara kankan nítorí yẹn pé tọ́ba wo lè ṣe tọ́ba wo lè mọ́ ṣe. ọlọ́mọdé tọ́ba wo lè ṣe tọ́ba wo lè mọ́ ṣe. ẹ tọ́ba fúra lórí ẹ̀ tí ọba wa ti mọ́. tọ́ba fúra lórí ẹ̀ tí ọba wa ti mọ́. ọlọ́run ní kọ́sí farata wúláwù lákùn tẹ́sí láta yé máa ń fún un. títẹ́ fi máa fi ìbúra yín lẹ̀ ọlọ́run bá mọ̀ sàlàyé ẹ̀ fún yín tẹ́lẹ̀. ọlọ́run ní sẹ́wọ̀n máa fi fi ìbúra nínú kọ bọ tálákà mẹ́wàá. nínú ẹni kọ bọ tálákà mẹ́wàá. mi ni awusa ti máa tó ti ìfún náà ahadikum nínú ìtọ́wà wọn tí wọ́n tẹ máa ń fi ṣe oúnjẹ nínú ìlú yín. ní ìtọ́wà náà wọ́n tún wọ́n ti tẹ́ máa fi ṣe oúnjẹ nínú ìlú yín. a ó fi kí wá tó wọn àbíkọ́jẹ́ pé ọ́ da sọ fún wọn ni. àbáyọ pé ọ́ da sọ fún wọn ni. ọ́ da sọ fún wọn. ó da sọ fún wọn. àtọ̀tí ọwọ́ àwọn tí wọ́n fi. àtọ̀tí ọwọ́ àwọn tí wọ́n fi. ìdèrú aṣọ àwọn lọ́lájì tí wọ́n fọ́ lẹ́ẹ̀kan náà tí wọ́n fẹ́ yín. ẹ̀ ìdèrú yẹn àwọn tí tí wọ́n ti lọ́rùn ẹrú. àwọn tó kù kúrò lọ́rùn ẹrú. ọlọ́run nípa máa ń lámú yẹ jíde fábí àmú kàlásà ti àyà ẹ̀ ń yóò tí ọba wa kápá àtúntàn nu mẹ́tẹ̀ẹ̀ta tá a wí o. ọlọ́run tí ọba wa kápá àtúntàn nu mẹ́tẹ̀ẹ̀ta tá a wí. ẹ̀ ọwọ́ àlè wa gbàwẹ̀ mẹ́ta. ọwọ́ àlè wa gbàwẹ̀ mẹ́ta. ọ̀tọ́ wa ti ní kápá àtúntàn nu mẹ́tẹ̀ẹ̀ta tá a wí o. kì í ṣe báwẹ̀ ni wàá sọ pé àwẹ̀ ní ta máa gbàtà àti láti fúra dì mú sẹ́mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn àwẹ̀ báyìí yọ pé inú inú kọjá yìí pé ká fún tálákà mẹ́wàá ló ń jẹ. wọn kà fún mẹ́wàá ló ń jẹ. ẹyọ kan náà kéde di òjọ. oúnjẹ ẹyọ kan náà di òjọ. ẹ dábàá wa rí ṣe ká dá ẹ tá mi ṣe àjẹká tukùn lọ́rùn ẹrú. báwa ní kàkà wọn kan nu mẹ́tẹ̀ẹ̀ta àjẹyẹ pé ká lọ síbi ká gbá wẹ̀. ọlọ́run sọ̀tàn wa ṣe kàfàrà. ọlọ́run ni wọ́n láwù mọ̀ọ́lá fún ọlọ́run bá ní olùgbọ́wọ́ yín alárànṣe yín. ọlọ́run ni o. onímọ̀ lọ́lọ́run ọ̀jọ̀gbọ́n ni. onímọ̀ tèmi ọlọ́run ọ̀jọ̀gbọ́n tèmi o. ọlọ́ni wa ibi asarra nàbí yuyila bàdì àdìwà àdìyí àdìyíta. àwọn létí nígbà tí anabi wa sallallahu alaihi wa sallam tó fi ọ̀rọ̀ kan tó pamọ́ sí apá kan lọ àwọn ìyàwó ẹ̀. ọlọ́ni wa rán wọn létí nígbà tí anabi fi ọ̀rọ̀ kan pamọ́ sí apá kan lọ fún àwọn ìyàwó rẹ̀. ọlọ́run ìṣe ẹ̀sìn mọ pàtàkì kéèyàn ọmọ náhùn kọ́mọ tọ̀míìrù tá a ti ṣàlàyé sẹ́yìn nìkan kọ́mọ náhùn yẹn ta ló kún yẹn rò ní ìsìn nàbà tí wọ́n kún yẹn rò nàbà ó kún yẹn rò ní ẹ falama nafa adibihi nígbà tó wàá sọ̀rọ̀ ń jáde fẹ́ni kejì rẹ̀. nígbà tó wàá sọ̀rọ̀ ń jáde fẹ́ni kejì rẹ̀. yẹn fi ìyàwó yẹn wàá sọ ọ́ jáde fẹ́ni kejì rẹ̀. wà á sọ arahulahu alayhi sọlọ ń wàá fi hàn nabi sallallahu alayhi. sọlọ wàá fi ọ̀rọ̀ yẹn hàn nabi. araba bàgọ̀wù anabi wàá sàlàyé apá kan nú ẹ̀ fún. anabi wàá sàlàyé apá kan nú ẹ̀ fún. wà á rada àǹbá alama naba ahadu ni ngbata nabi wa fún obìnrin yẹn rù wípé ntọ́ ọmọ lọ sọmọ rí ọ láti mọ ní àmbà haka ha dá onírè ànábì táwọn la fọ́nrú ilé yìí. ọlọ́mọdé àti ọ̀gá máa sọ fún eléyìí fún ọ. ọ̀làna bá àníyàn àlí ìmọ̀ lọ́pàá bí òṣìṣẹ́ ọlọ́run wa ní ọlọ́run ọba mi onímọ̀ ọba tó yẹ pé ìmọ̀ rẹ̀ wẹ́ lókun mi ròǹpa rẹ̀. ọ̀nà mi wá jẹ́ pé ọba mi onímọ̀ tó ṣe pé ìmọ̀ rẹ̀ wẹ́ olókun mi. ẹ yẹn bá fún yẹn ń wò ó. àlùmọ́bírù láti máa fún yàn lérò. ṣùgbọ́n alikabiru ẹni tó nímọ̀ fínífíní sí nǹkan ẹni jẹ́ alikabiru. wọ́n ní jẹ́ alikabiru rẹ̀ tó nímọ̀ fínífíní. àwọn expert àwọn expert àwọn tí wọ́n bá jẹ́ expertise lórí nǹkan ni wọ́n pè ní alikubara o wọn ní àwọn tó wá ní sáà lórí ìdáná ń pè náà làkùn bá rù. báwọn tí a bá fún yàn ní lórí tẹlifíṣàn àbí nǹkan mọ irú náà ni wọn ń pè wọn. ẹ o ní na bá àkọọ́lá na bá a ní yàrá àlẹ́ yìí mọ̀ lọ́kàbí ọlọ́wọ́n bá tọ́jú ẹ̀wọ̀n ní mímọ̀ tó sì jẹ́ ẹni tó nímọ̀ fínífíní sí gbogbo nǹkan iná ló mi rò ń pa ẹ̀. ìtẹ̀tù bá ìlàlá yìí tẹ́yìn méjèèjì tẹ́ bá ọ̀nà tí wọ́n tó ń gbé sẹ́yìn lẹ́yìn ọdún bá lọ́sọ̀dọ̀ ọlọ́run. ẹ bàbá tí sọ́ọ́ gáàdì kù kù mọ́ ọkàn yín náà ó ti sẹ́rí lọ́sọ̀dọ̀ ọlọ́run náà tẹ́lẹ̀ ọlọ́run ọgbà tún bá yín. ọkàn yín náà ti sẹ́rí lọ́sọ̀dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run ọgbà tún bá yín. wàyí ń gbàgbọ́ ara alẹ́ ìtumọ̀tẹ́ bá ti kiri máa ń ká lórí ànábì wa sálàlá rẹ̀ fàyín nàlá àwọn àmọ̀wòlá ọlọ́run ọba ní olùgbọ̀wọ́ ẹ̀ lọ́jọ́ alárànṣẹ́ fún. ọlọ́run ní ọba olùgbọ̀wọ́ rẹ̀ ti alárànṣẹ́ fún o. ẹ wà jibirilu jibirilu náà ti jẹ́ olùgbọ̀wọ́ fún. jibirilu náà ti jẹ́ olùgbọ̀wọ́ fún. wàtọ́ léwòn mímìnì náà àtẹnitọ́ba jẹ́ nírì inú àwọn múmìnì. àtàwọn ẹnìrè inú àwọn múmìnì. wálé mọ́lá tó ọlọ́run ọ̀rọ̀ ń wá ní ìlérí pé bí ìgbà tó yẹ pé tí wọn ọba jáwọ́ bí tí wọ́n ṣe yọ ọkọ̀ wọn lẹ́nu. ọlọ́run sọ̀rọ̀ wá ìlérí ìlérí pé bí wọn ọba jáwọ́ bí tí wọ́n ṣe yọ ọkọ̀ wọn lẹ́nu. ẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ náà ni pé tí tí àná bàbá ń tí ìjẹ́ yìí pé ẹnìkan wá sọ fún tó ìjẹ́ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ láti tó wọn ọlọ́run ti sọ fún ó sì sọ fún wọn kó tó wá tún á ní ìgbàgbọ́ ìlú ìjọ yóò wáyé pé tẹ́lẹ̀ kan kò sí sọ fún àná lè kankan tẹ́lẹ̀ fúnra rẹ̀ tó ṣe fọ́nà ọba àdékẹ́lá wá sàlàyé rẹ̀ ti gbà wá nú àwọn sàhábì àdúgbò sallallahu alaihi wasallam. àwọn apáta ti gbà wá nú ọ̀rọ̀ àwọn sàhábì inú àwọn sàbí anabi wasalala aliwasala ẹbí pé ntọ́fà òun náà ní pé anabi wasalala aliwasala ìmáàmù oyin onye ka onye sì da gbogbo onye ni àwọn kan wọ́n wá ń tó bẹ̀rẹ̀ wọ́n ti pọ̀ wọ́n máa kan. mi máa lẹ́yìn náà ti mọ yẹn ọmọ ńlá oyin lọ́dọ̀ ẹ̀ òní ti máa pìtẹ́ǹtì oyin sí ẹ̀ sáni sàtà ń bá ti wá la inú rẹ̀ máa dùn pé ah, oyin ti da ẹ̀ ẹ̀ máa fa ti wá mọ̀ yìí pé sáni sàtà ń bá ti la oyin yẹn ìmọ̀ ìmọ̀ dára yáyà pọ̀ nígbà tí ọba rí oyún ńlá. òun àti àṣà náà ti wá ń sọ. òun àti àṣà náà ti wá ń sọ. wọ́n wá da sí èsì. wọ́n wá da sí èsì. wọ́n wá ní káwọn bá tọ́ bá ti dọ́jú àwọn lẹ́yìn bàbá ńlá oyún tán. àwọn sọ yìí pé màgáfíwù nírun lẹ́nu rẹ̀. àwọn sọ yìí pé màgáfíwù nírun lẹ́nu rẹ̀. màgáfíwù yẹn wọ́n ń ṣe láti bí láti bí ìdí wọ́n ti lọ́dọ̀ọ́dọ̀ àjùjì egbògi egbògi ni egbògi egbògi ẹ̀wọ́n wàá fi àlùbọ́sà àjùjì ẹ ẹlòmíì tó bá ti àgbo ohun mọ́ kúrìá rẹ̀ pé àwọn ọ̀láìkì òórùn báyìí. ẹlòmíì tó bá ti wá gbó ohun rẹ̀ láì wọ́n tó làwọn ọ̀láìkì òórùn báyìí. ẹ kò yẹ kẹ́ ń tọ́ fẹ́ máa ń fẹ́ kí wọ́n mọ̀ pé ẹnu òórùn fúru nǹkan báwọn. kò yẹ kẹ́ fẹ́ máa ń fẹ́ òórùn fúru nǹkan báyìí. ẹ wọ́n wá da wá lá lọ́dọ̀ Zainab jọ kan. nígbà tí àlejò wá lá oyin ẹ̀ lọ́dọ̀ Zainab jọ kan. ẹ lọ́ba lọ sọ́dọ̀ kan wọn. lọ́dọ̀ kan nù wọn. lọ́dọ̀ Hafsa. lọ́dọ̀ Hafsa nù wọn. ẹ ti Hafsa wà lọ́dọ̀ àlùbọ́sà ayúwà àti mọ̀gàbí ní rúrùn báyìí. ó ní àlọ́ wọ́n ti rùn. ó ní ó ní màgáàtù lọ jẹ. ó ní màgáàtù lọ jẹ. ẹ àrẹ ń sàtà gbé rárá omi lòún mọ̀ la. àrẹ ń yàrá pé omi lòún la o. olùkọ́ fún mọ́sọ̀ fẹ́ nìkan kan o. ó ní mọ́sọ̀ fẹ́ nìkan kan o. wà á ní la oyin ẹ̀. o ò ní la oyin rẹ̀. ọgbọ́dọ̀ sọ fún yẹn o. ọgbọ́dọ̀ sọ fún yẹn. inú rẹ̀ wá dùn ọwọ́ àlọ́ sọ fún aisha rẹ̀ bí ala ń kọjá pété wọn jọ ní tẹ́lẹ̀. ọwọ́ àlọ́ sọ fún aisha rẹ̀ bí pété wọn jọ ní tẹ́lẹ̀. ètè àwọn ti jẹ. ètè àwọn ti jẹ o. lọ́lọ́fún ni lọ́lọ́fún wa sọ àyà kalẹ̀. lọ́lọ́fún wa sọ àyà kalẹ̀. ètò wa ìdí asarọ̀ nàbí yu ilá bàdí azuwájibí hadita falamma nafa asibi wa asara wula wa aleyhi arọfa bàbà kọ́ọ́lá nàbà àníyànà àníyí múlù kábí wọ́n ní yòó lọ́pàá tí àyà ń fi sọ̀kalẹ̀. wọ́n ní yòó lọ́pàá tí àyà ń fi sọ̀kalẹ̀ o. ẹ nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tí yóò túmọ̀ ike mú ìjísà ńsọ́ká garaba àwọn ẹ̀dá ní Qur'an. nínú nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún tí yóò túmọ̀ ike mú garaba àwọn ẹ̀dá ní lọ́jà ẹ pé kuran wà á sọ̀kalẹ̀ kíkẹ́ nǹkan báyìí ọ̀ tẹ̀lẹ̀ o kó ti wà á tẹ̀lẹ̀ kó ti sọ. ẹ nínú ẹ ní sọ́tẹ̀lẹ̀ sí àwọn ará Rome irú ẹ̀rọ tó tẹ̀sí tó sọ ẹ̀dẹ̀ sáwọn ará ró. àwọn ìjọ kan nínú àwọn kristẹ ni wọn. àwọn ìjọ kan nínú àwọn kristẹ ni wọn. ẹ ìjà ṣẹlẹ̀ láàrin àwọn àti fáárì. ìjà ṣẹlẹ̀ láàrin àwọn àti fáárì. ẹ ọwọ́ ajẹ́ ipe fáárì yẹn wọ́n wá gorí àwọn Rome. lọ́dọ̀ àwọn fáárì yẹn wá gorí àwọn Rome. àwọn fáárì yẹn sì rèé òòṣà làwọn ń sìn. àwọn fáárì yẹn sì rèé òòṣà ni ń sìn o. ẹ àwọn mùsùlùmí sì rèé àwọn fẹ́ràn kọjá ipe àwọn ilé ìdí àwọn mùsùlùmí wọ́n fẹ́ kọjá pé àwọn sísẹ̀ ni ọmọ borí àwọn olóòṣà. wọ́n fẹ́ kọjá pé àwọn sísẹ̀ ni ọmọ borí àwọn olóòṣà. ẹ àwọn àwọn olóòṣà àwọn olóòṣà mọ́kà àwọn fẹ́ kọjá pé fáárìsì ni ọmọ àwọn olóòṣà ni ọmọ borí àwọn olóòṣà jẹba ti ń jà. àwọn olóòṣà mọ́kà àwọn fẹ́ kọjá pé àwọn olóòṣà fáárìsì ni ọmọ borí àwọn olóòṣà. àwọn ikọ̀ tí wọ́n máa ń tajà sí máa ń lọ tí wọ́n máa ń bọ̀. àwọn anáàtì máa ń lọ báyà fún anáàtì máa ń lọ tó máa ń bọ̀. àwọn yẹn fún wọn rò pé ẹ wọ́n wá múlò wá sí pé wọ́n wá múlò wá láti wà níbi sallallahu alaihi wasallam. wọ́n múlò wá láti sallallahu alaihi wasallam. ipe àwọn fáríkì wọ́n ti torí róòmù o. nínú àwọn fáríkì torí róòmù. àwọn róòmù náà ti ń kílẹ̀mù fáwọn níwèé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fáwọn. àwọn róòmù náà ti kílẹ̀mù fáwọn níwèé tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fáwọn. ẹ tó bá báwọn náà ti torí muhammadu àtàwọn olùtẹ̀lé rẹ̀ sallallahu alaihi wasallam. Rum Quran chapter thirty. Nínú sọ́ọ̀tù Rum Quran chapter thirty. verse one to seven. verse one to seven. ọlọ́ni alif lam mim. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرغ المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون ọlọ́ni kulibadiru alifilami ọlọ́ni kan lọ́mọ tó gba irú pẹ̀lú ẹ̀. ọlọ́ni kan tó gba irú pẹ̀lú àwọn àyà ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí o. pẹ̀lú gbólù pẹ̀lú arab mẹ́tẹ̀ẹ̀ta yìí. pẹ̀lú arab mẹ́tẹ̀ẹ̀ta yìí. kulibadiru róòmù wọ́n borí róòmù. wọ́n borí róòmù. bí adina lárúbi nítòsí nítòsí ilẹ̀ tó súnmọ́ yìí. nítòsí ilẹ̀ tó súnmọ́ lẹ́yìn ìgbà tí wọ́n ti tí wọ́n ti borí wọn yìí àwọn náà ń bọ̀ wá borí o. lẹ́yìn ìgbà tí wọ́n ti borí wọn yìí àwọn náà ń bọ̀ wá borí wọn. ní ìbédè ìsìn ní ní ní ní ọdún díẹ̀. ní ọdún díẹ̀. tí òkú mẹ́wàá. tí òkú mẹ́wàá. ní ìbédè lárúbáwá bídìwù yẹn ọbẹ̀ látòrí mẹ́ta ṣe ìdúrí mẹ́sàn-án ẹ̀ ìyẹn ní pé ní àtúntò ní ọdún tí ò ní pé mẹ́wàá nílá ìlà àtúrò mi ń kọ́bílù wà mí ń bá àdù tẹ́lẹ̀ ọlọ́run ní àtẹ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ ìní kápá ń bẹ lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ilé ìtọ́sẹ̀lẹ̀ ní ọlọ́run náà ní kápá ń bẹ lọ́wọ́ ẹ̀. tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní ọlọ́run ní kápá ń bẹ lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tó tún wá tẹ̀lé ọlọ́run náà ní kápá tó ń bẹ lọ́wọ́ nígbà tó bá tẹlẹ̀ táwọn rúùmù bá wá borí fáárì. nígbà bá tẹlẹ̀ lọ táwọn rúùmù bá wá borí fáárì. àwọn múmìnì ọmọ yọ wọn máa dunnú. àwọn múmìnì ọmọ yọ wọn máa dunnú. ìnáfẹ́ láàyè wọ́n máa yọ wọ́n máa dunnú sí àrántí ọlọ́run. wọ́n máa dunnú sí àrántí ọlọ́run. yẹn fúru máa ń yàṣà kọ́lọ́ máa ti fẹ́ ń ó lè fẹ́ fún káàbì nígbà míì tó fi borí mùsùlùmí. ó lè fẹ́ fún káàbì nígbà míì tó fi borí mùsùlùmí. májèyàn ọjọ́ sàjẹ́ fún ọkọ wa rò pé à ń tẹ ẹgbẹ́ lọ ní ọ̀dà. májèyàn ọjọ́ sàjẹ́ fún ọkọ tẹ ẹgbẹ́ dání ní ọ̀dà. ẹ ó sì lè fẹ́ fún mọ́mìnì kó borí káàbì. ó sì lè fún mọ́mìnì kó borí káàbì. wàhùwà làásì yìí àlìkàwíyé làhàdí ọba wà lẹ àbí ìṣòro rahim ọlọ́run ọba ni ọba alágbára adébórí. ọlọ́run nìkan lọ́ba alágbára ọba adébórí o. arọ̀hìm aláàánú lọ́lọ́run. aláàánú lọ́lọ́run. wàhádà láàyè adé ọlọ́run tó ṣe nìyẹn. adé ọlọ́run tó ṣe nìyẹn. láàyè òkúlifúnlá wàhádà ọlọ́run ní yapa àdéhùn ẹ̀ láíláí. wọlá àdínà àtàrọ̀ ní àdìlá yàrá ọlọ́wọ́ sọ fún tẹ̀síra nínú ẹ̀ náà ti fọ́ sọ pé nǹkan nínú àwọn èèyàn ọlọ́run sọ fún ìtọ́pọ̀ sáà. olùwà láti nà àtàrọ̀ náàtì ìtọ́pọ̀jù tójú fifty percent lọ. ìtọ́pọ̀jù tójú fifty percent lọ. láyà àlàmú òní mọ́bọ́lọ́ ń ṣe tó. òní mọ́bọ́lọ́ ń ṣe tó. ló fi jẹ́ pé more than six billion àwọn èèyàn ti bẹ láyé. nígbà tí wọ́n ní more than six billion àwọn èèyàn ti bẹ láyé. àwọn òṣìṣẹ́ mẹ́bẹ̀ ju one point two billion lọ. àwọn òṣìṣẹ́ kò ju one point two billion. nínú one point two billion mùsùlùmí ọlọ́bẹ̀ yẹn ló tó pọ̀ jù bẹ́ẹ̀. nínú one point two billion mùsùlùmí ọlọ́bẹ̀ yẹn ló tó pọ̀ jù bẹ́ẹ̀. ọlọ́ni wọlá ti nà àtàrọ̀ náà ti láyà àlàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò ní mọ́lọ́mù jẹ fún wọn mà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò ní mọ́lọ́mù jẹ fún wọn. kí wá ti pé màní òsì fún wọn o. kí wá ti pé màní òsì fún wọn. ọlọ́ni yàrá mú náà zọ̀ọ́ yọrọ̀ mí ìtọ́ kankan nínú sílé ayé ní ẹnìmọ̀ ní. ìtọ́nà kan nínú sílé ayé ni wọ́n nímọ̀ sí. kìí ṣe gbogbo ìtọ́ kan o. ọlọ́ọ̀ni kọ́ ọ̀rọ̀ mina lahaya àti duniya nínú màtọ́kàn lé ayé wọ́n mọ̀ ń díẹ̀. nínú màtọ́kàn lé ayé wọ́n mọ̀ ń díẹ̀. wà wọ́n àní àkùrọ̀ wọ́n jẹ́ ntọ́kọ́ ní fọ́ra tí wọ́n mọ̀ ń balẹ̀ fi àmọ̀ rárá. wọ́n jẹ́ ntọ́kọ́ ní fọ́ra nípa ti àlùfíà mọ̀ wọ́n. ẹ ojú àbúkátó ìtú inú àbáfẹ́ fún. ọwọ́ àlọ́ bẹ́ẹ̀sì pẹ̀lú kanú àwọn kébè yìí. ọlọ bẹ́ẹ̀sì pẹ̀lú kanú àwọn kébè yìí. ipe pẹ̀lú ògùn ọlọ́run lọ́dún mẹ́ta títì. pẹ̀lú ògùn ọlọ́run lọ́dún mẹ́ta títì. ìwáyà tó fẹ́ pé ọdún mẹ́fà lọ́dá bọ̀. ìwáyà tó fẹ́ pé ọdún mẹ́fà lọ́dá bọ̀. ìwáyà tó fẹ́ pé ọdún márùn lọ́dá bọ̀. ó ní pé ó rí wípé àwọn róòmù ó gorí àwọn fún Paris. ọlọ́run pé àwọn róòmù ó gorí àwọn Paris ní ẹ bá ní ẹ bá bẹ́ẹ̀ sì ló sọ. ìtàtẹ́tẹ́ ò sì kí ìdè wọ̀ ńgbà náà. ìtàtẹ́tẹ́ ò sì kí ìdè wọ̀ ńgbà náà. lọ́ba ní tó owó kò kalẹ̀ nínú àwọn nǹkan owó àti nǹkan tẹ̀lé yìí tí ọba tẹ̀lẹ̀. ọwọ́ é. lọ́ba nǹkan kan ọba tẹlẹ ọba gbogbo bá ọba gbogbo róòmù borí parí ọba ní yálà ìwà bá tó tó lóògùn wa kó wá àwọn oníkó tí a fún ọ torí ọjọ́ ti pé inú àbúgbà ti wá bàjẹ́ ọwọ́ alọ́ba àmẹ́lú ọ̀sọ́lọ̀ máa ní ọ̀sọ́lọ̀ ìpè tó mọ̀ sí rí i wọ́n máa ti jẹ owó òun báyìí àlẹ́sà táà wá kókó lọ sọ fún wọn ìpè tí wọ́n mọ̀ gba owó òun wọ́n mọ̀ gba àwọn dúkìá tó ń fẹ́ bí lẹ́wọ̀n wọ́n ó dé kó lóun ó fi fún un. ṣé ń tọ́lá òun ìṣubú ni wípé bí ibi dé ìṣe ni láàrin àsìkò tí òjò ọdún mẹ́sàn-án lọ. láàrin àsìkò tí òjò ọdún mẹ́sàn-án lọ. tí òjò dé mẹ́wàá. ẹ̀kọ́ sọ pé wọ́n bọ́ ọkọ̀dún wọ́n bọ́ ọkọ̀dún sí tó fi jọ́dún mẹ́sàn-án. ẹ̀ ẹ̀ wọ́n bá gbà bẹ́ẹ̀. lẹ́yìn ọdún keje lẹ́yìn ọdún keje ìrù bá dé ìrù bá tàn ibi àwọn arúgbó ti gorí ikú ti fúlárì tó ẹ làbákè bá kó nǹkan ìgbàlà ẹ ọ̀rọ̀ Ọlọ́run òdodo ni Ọlọ́run níbi bíbí ìsìn ní láàrin àsìkò tí ò ní kọdún mẹ́wàá ni wọn gorí ẹ Abubakar ìdíkù nínú gbogbo tani ìgbà sára ń bá sọ. Abubakar ìdíkù nínú gbogbo tani ìgbà sọ. ẹ onímọ̀ akọ́ gbawájú iná lójú jẹ́ ọlé ìlú wọn tó fi sáré gbáwájú ṣùgbọ́n ọjà sáni rẹ̀ gbà náà fọmọ tó bídíò sí ní iná yẹn pé ọ̀ ẹ̀kẹ́ ìdí ọdún kẹsàn-án. ṣùgbọ́n àwọn yẹn rẹ̀ ń gbà náà fọmọ tó bí ọdún kẹsàn-án. mo sáré wé ìtò kéjì ọdún mẹ́ta. ó ti wé ìjọ ọ̀sẹ̀lẹ̀ ní tí ó sí méjì yìí. ẹ̀ kọ́ tó wá jẹ́ pé lẹ́yìn ọdún keje ẹ̀ ló tó wá ṣẹlẹ̀ ẹ̀ tá tó ń sọ àwọn nǹkan kọ̀ọ̀kan fún wa táwọn kọ̀ọ̀kan tó sì wá ṣẹlẹ̀ bọ́lọ̀ bọ́lọ̀ bá ti sọ ẹ kìí sèyún nìkan ẹ ìnira kan àwọn múmi nílùú mọ́kà ní ìnira tó pọ̀. ìnira kan múmi nílùú àwọn ìnira tó pọ̀ wọ́n kúnlẹ̀ mọ́ wọn tó pọ̀ anabi wa sallallahu alaihi wa sallam kò jáde gan kú nbẹ lójú táyé ẹ kò jẹ káwọn èèyàn ọmọ nígbà tí ó fi jáde. àlàyé sọ jáde kú ọfẹ lójú táyé kò jẹ káwọn èèyàn ọmọ nígbà tí ó jáde kú ọfẹ. òun àtàwọn bákùrù ní ẹjọ jáde. òun àtàwọn bákùrù ní ẹjọ jáde. ibi ìgbé ìrìnàjò mọ̀dínà ọ̀yá. ìgbé ìrìnàjò mọ̀dínà jẹ́ o. ìṣẹ́ ọlọ́kàtàlá wa fẹ́ ẹ̀jẹ̀ ìdè náà áyì ilẹ̀. àwọn èèyàn kan wọ́n mọ̀ ní àmọ́ náà lọ́dún ọmọ bóun sọ ọmọ bóun fún wọn tí wọ́n máa tí wọ́n máa kó ń gbé àmánà wọn lọ sí Mẹdínà. ẹ tó ti bí wọ́n ti tó wá débi Mẹdínà. wọ́n tó ń gbé oríṣiríṣi ogun wá sí Mẹdínà. tí wọ́n wá ń gbé bá wọn. ẹ wọ́n tó ń bá wọn jà. ìtọ́jọ́ bá yẹ̀rù tuntun mi borí. ìtọ́jọ́ bá dìrù. tuntun mi borí. ìtọ́jọ́ wúlù. ìtọ́jọ́ náà lọ pápá borí ṣùgbọ́n ìdí àbójú mùsùlùmí bẹ́ẹ̀ mùsùlùmí náà wà pé olùkọ́ sábà yóò fi rí rí. àwọn ọmọ ogun tí wọ́n kọ́ ọkọ̀ panu mùsùlùmí lẹ́ẹ̀kan náà. wọ́n wọ sẹ́wọ́ntì. lẹ́yìn tí bẹ́ẹ̀ náà wọ́n fi yọ ọ̀gẹ́ ní ànábi wa sọ́nà wa àlọ́sọ́nà. tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run wa sọ kalẹ̀ fún wọn lu mọ̀dínà yìí pé wàhádà láwù lẹ́dínà àmàlù minkum wàhámílù sọ́ọ́lì háàtì láyé sẹ́kìlì fàánà fún fìlà àrùbí kàmá sẹ́kìlà fàlẹ́dínà min qablihim. ولا يمكنن لهم دينهم الذي ارتدع لهم ولا يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني ولا يشركوا بي شيئا ومن كفر ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون ọlọ́run sọ ayé àyíkalẹ̀ ọlọ́run sọ ayé àyíkalẹ̀ nínú túrọ́tù nùr nínú túrọ́tù nùr Quran chapter twenty four Quran chapter twenty four ayé fifty five ọlọ́run sọ wípé wàhádà wàhùn lẹ́bí iná àmánú ọlọ́run ti dé ládéhùn fáwọn tí wọ́n ń gbàgbọ́ òdodo sóhun. wàá nínú sọ́ọ́lì áàtì tí wọ́n ti fi sẹ́ẹ̀rí láyé sẹ́kẹ́lì fanáhù gbẹlárùbù tí ọlọ́run ọba ó ti wọ́n ní àròyé lórí ilẹ̀. wọ́n jọ̀gá lórí ilẹ̀. wọ́n rú ilé ayé. wọ́n rú ìlú mọ́kà. wọ́n rú ìlú mọ̀dínà àti àwọn agbègbè rẹ̀ láyé sẹ́kẹ́lì fanáhù gbẹlárùbù ọlọ́run ó ti wọ́n di kàlífà lórí ilẹ̀. ọlọ́run ó ti wọ́n di kàmá sakalafa lẹ́bi ìnàmí nkọ́bìlì ni bọ́lá ti gbé ìjọba aláwọn tó ṣáájú wọn náà lọ́wọ́. bọ́lá ti gbé ìjọba fáwọn tó ṣáájú wọn náà lọ́wọ́. wàlàyé má kí náà nàlàhùn ìyìnà ó fún tàbọ̀ làhùn ọlọ́run yóò jẹ́ kí ẹ̀sìn wọn tọ́lọ́run yọ ọ́nù sìn ẹ̀sìn ìsìláàmù ọlọ́run jẹ́ kó ní ìgbà yìí lórí ilẹ̀. ọlọ́run jẹ́ kí ẹ̀sìn wọn tọ́lọ́run yọ ọ́nù sìn ìsìláàmù yóò jẹ́ kó ní ìgbà yìí lórí ilẹ̀. wàlà ìbá ti lánàá mú mi bá adé kan ó fi ní amúná ọlọ́run fi ìkọ̀kọ̀balẹ̀ jìrọ̀ ìbẹ̀rù sí ọwà nú ẹ̀mí wọn lónìí. ọlọ́run ó fi ìkọ̀kọ̀balẹ̀ jìrọ̀ ìbẹ̀rù sí bẹ́lẹ́mì yóò fi jùrọ̀ rẹ̀ fún wọn. ìyẹn tí ọlọ́run fi ìkọ̀kọ̀balẹ̀ jìrọ̀ fún wọn ń bọ̀ bá yá yóò fi jìrọ̀ ìbẹ̀rù sí fún wọn lónìí. ìyẹn tí ọlọ́run yóò fi ìkọ̀kọ̀balẹ̀ irọ́ ìbẹ̀rù tí. wọ́n máa wá tẹ̀mí lórí ilẹ̀. wọ́n máa tẹ̀mí lórí ilẹ̀. ìyá àbùdó náà ní kọ́yẹ́ tóbi ọlọ́run nìkan wọ́n máa sìn. ọ̀là ayélujára kúrú bí ṣe kankan ọlọ́run. ṣùgbọ́n o ọmọ ń kafara bá àdàdà àlíkà ẹ̀ ń bá wa tètè ìfèrè sọ́lọ́ lẹ́yìn bá ti fi ń pèrè mùsùlùmí. ẹ̀ ń bá wa tètè sọ́lọ́ lẹ́yìn bá ti fi ń pèrè mùsùlùmí. báwùlà ibà olùfà ti kú àwọn kò kí èèyàn nìyẹn. ọlọ́run náà kò kí èèyàn nìyẹn o. ẹ nǹkan méjì lọ́rọ̀ ti sọ fún wa bọ̀ wù. nǹkan méjì lọ́rọ̀ ti sọ fún wa bọ̀ wù. òun ó fi òun ó jẹ́ Islam kó gbá àyè ẹ̀pẹ̀. òun ó jẹ́ Islam kó gbá àyè ẹ̀pẹ̀. ọlọ́run ṣe bí àbí ọ̀wà ọba yìí lù Mọ̀dínà ọba yìí ní àárín àwọn lárúbáwá ó ti wá ikú lárúbáwá tó gbáyé ní ìlú áfíríkà ọlọ́njẹ́ kọ́ gbáyé orúkọ anabi wa sallallahu alayhi wa sallam orúkọ anabi wa sallallahu alayhi wa sallam ọwọ́ adi tóbi tó kò sí lórí ilẹ̀ kan lónìí tí wọ́n má dàá kọ́ rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ ìnà ọ̀sọ̀ pé nígbà ń bá ń pè wọ́n ti pé aṣáájú anna muhammed rasulullah ọgbà pé muhammed òjijì ọlọ́ọ̀dẹ. ọlọ́ọ̀dẹ ti pàdé òun náà tẹ̀lé ìṣe wọ́n rà sọ àná lẹ́ka sí ìṣẹ́láka ìrántí wa nẹ́bí àjẹkọ̀ ga gbogbo ẹgbẹ́ lọ. ó sì ga dé bíi pé èyàn gbọ́dọ̀ mọ̀ pé àná ìṣàtàlà kọ́ mọ̀ pé mọ̀ bí irun rẹ̀. ó sì ga dé bíi pé èyàn gbọ́dọ̀ gbọ́dọ̀ bẹ́ẹ̀ wàhálà wo òsì ìdí kó yọkọ̀ mọ́ òkun ẹ nìyẹn. bákan náà sọ wọ́n sọ̀rọ̀ ẹ̀rọ àti ọlọ́pàá òsì ìdí kó yọkọ̀ òkun ẹ. nínú àdéhùn tọ́lọ́run ṣe nìyẹn ọlọ́run ti mú sẹ́. nínú àdéhùn tọ́lọ́run ṣe nìyẹn ọlọ́run ti mú sẹ́. ọlọ́run ni wọ́n wọ mọ́kà nínú fúlásùn fásitì níbẹ̀ fọkànbalẹ̀ ìtọ́jú wọ́n ti wọ mọ́kà láti bàtà náà sọ́lá ti wá gba mọ́kà títí ti sin ẹbí ògbérí kàrọ̀ títí ti sin ẹbí ògbérí kàrọ̀ títí ti lé ní one thousand four hundred years ẹ̀ títí wọ́n ti pé òdodo ni àdéhùn ọlọ́run òdodo sì ni koran kò sí ẹnìkan tí ó kílèmù kó ń jẹ́ àdébí ọlọ́run nífẹ̀ẹ́ tó jẹ́ ike irọ́ ní ń pa àbí lọ́wọ́ lójú tì táwọn èèyàn náà orí kólókó lè ayé. ẹ wo gbogbo àwọn tí a ń lé mi ìdáná bí ọlọ́run lẹ́yìn ànábì ọ̀tọ́lọ̀ lọ́wọ́. ẹ ọlọ́run lójú tì wọ́n ni ọlọ́run lójú tì wọ́n. ikú bú ni à ń kú. ẹ̀sìn ni wọ́n ń ṣe. ètò ló ń lérò lẹ́yìn. ẹ̀ jíjí ìbá ti ń ọlọ́run ti gbogbo fún ìsìlámù. èrò rẹ̀ tó ti bí ẹ ti láwọn pọ̀ tó ń wò tó ń kẹta nù ní mẹ́bàdàn o tó ka kan lẹ́yìn àwọn tí wọ́n tẹ̀lé muhammadu sallallahu alaihi wa sallam nílùú ìbàdàn nílùú ìbàdàn ẹ̀ẹ́ tí túmọ̀ sí òdodo lọ́rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ fà tá a tún mọ̀ pé. Quran kagbara bá àwọn èèyàn. Òun náà ni ìròyìn Ọlọ́run ti bẹnu Quran. Nípa orúkọ rẹ̀ ni àbí ń pa àwọn ìròyìn rẹ̀ ni àbí ń pa àwọn tẹ́tí ń ṣe ni lórí ìdí bó ṣe wà ló sọ̀rọ̀ àrùn kò sí ẹ̀dá kan tó lè sọ̀rọ̀ ẹ̀. bẹ́ẹ̀ náà sì ni agbọ́dọ̀ mọ sàkíyèsí ara gbogbo ẹlẹ́sìn ẹlẹ́sìn Islam tá a bá la lọ bá ọjà àfa ni àbí ọ̀fà nǹkankan tọ́ba ti ń pèpè lọ sí ntọ́ka kó tọ́ lọ́hùn láti mọ̀ pé ìyún òsè Islam rárá ẹ̀ ìsì Islam wà fún òun náà ní ká tó ti lọ síbi ìjọsìn fún ọlọ́run ọba lóun nìkan ṣoṣo láì nílò kan ní. òyìnbó lọ́jọ́ ti f fún ọlọ́run bá tí ò nílò kankan mí pọ̀ mọ́. láti mọ̀ pé gbogbo àwọn ìròyìn rẹ̀ ló pé. lọ́nà pé gbogbo àwọn ìròyìn rẹ̀ ló pé o. ẹ kọ́lọ́n kó fi ẹ̀mí lẹ̀. kọ́lọ́n kó fẹ̀mí lẹ̀. kọ́bà tí kò lẹ̀. kọ́bà ti kò lẹ̀. gbogbo alókun. gbogbo alókun. nígbà tí a bá débi wálé ńlá nílé asma olè fúnṣúná fàjì òwúbu di ya. ọlọ́run ní àwọn olùkọ́tọ́ rẹ̀ ti bẹ̀ lọ́run. rẹ̀ wà ń ti bẹ̀ lọ́run. bàtà bá débẹ̀. bàtà bá débẹ̀ o. a a tún a wa àbí tọ́rẹ̀ wà sí ẹ̀ àwọn àbá àti kí àlórí ẹ̀ dáadáa ẹ̀sùn bẹ́ẹ̀ ni kíra wa ìmáàmù Gàzálì ó ti ní sẹ́rù àtúná ìlà ilẹ̀ fúnná bẹ́ẹ̀ náà làwọn àbá mi náà làwọn náà sí nígbà tá a bá débẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á torí nǹkan ńlá nípa nípa ògo Ọlọ́run àti ntọ́farasìn sínú ẹ̀ ẹlẹ́ẹ̀keje nínú táàtì mọ̀ yìí pé Kùránì yọ kágara báwọn ẹ̀dá fáwọn ẹ̀dá o. òun náà ni òfin ọlọ́run ti ń bẹ ń iná lòfin ọlọ́run tó wà nínú rẹ̀. ìtọ́jẹ́ halal. ìtọ́jẹ́ halal. àti ìtọ́jẹ́ haram. àti ìtọ́jẹ́ haram. àtàwọn ìwà tó dáa. àtàwọn ìwà tó dáa o. àtòríṣiríṣi èso ìtẹ̀yìn onímọ̀ ń pàtó ọlọ́run. àtàwọn oríṣiríṣi èso tó ní jẹmọ́ kẹ́yìn onímọ̀ ń pàtó ọlọ́run. tọ́lọ̀ fi sínú Qur'an. tọ́lọ̀ fi sínú alukur'an. ó ti pé fáǹfààní ilé wa. tọ́lọ̀ pé fáǹfààní ilé ayé àti tọ̀run ní wá fún wa. yóò ti ẹnìkan kan tó lè mú òfin wá tí ó mọ̀ ṣerú ẹ̀. yóò sí pé Kùránì yìí ọ̀rọ̀ Ọlọ́run ni òdodo yẹn lọ́dọ̀ Ọlọ́run ló ti wá tá a bá ní ká sí agbọ̀nrín yun tá a bá ní ká sí ọ̀rọ̀ lẹ̀ lórí yun sílẹ̀ ó fi ṣú àní tí ì sọ́tán torí pé àdínú mọ̀bùnú yóò alálẹ̀ mọ̀ sọ́ọ́lì hì wàdárí lílí mọ́fúsídì wàlí kọ́ba ìhì ẹ̀sìn wa yìí ọlọ́run mọ́ lórí pé kọ́ máa fa àǹfààní wá fún wa ni. ẹ̀sìn wa ọlọ́run mọ́ lórí pé kọ́ máa fa àǹfààní wá fún wa ni. kò sí nǹkan kan tó yẹ kó aburú ní fà fún yẹn nínú ẹ̀sìn tọ́lọ́run. kò sí nǹkan kan tí fa aburú fún yẹn nínú ẹ̀sìn tọ́lọ́run. àbí tí ìbá tẹ̀sìn ọlọ́run ni wọ́n ń ṣàlàyé ẹ̀ fún yẹn. àbí tí ìbá tẹ̀sìn ọlọ́run ni wọ́n ń ṣàlàyé ẹ̀ fún yẹn. yóò sì máa ti aburú kú òní. yóò sì máa ti aburú kú òní. gbogbo òfin islam jẹ́ ń kirisáìsì pátápátá. gbogbo òfin islam jẹ́ ń kirisáìsì pátápátá. níbi tí wọ́n ti ń lò ó àwọn tí ń gbádùn ni àwọn ti ń bára wọn ti. àwọn àwọn tí wọn jẹ tí èmi jẹ ń fi sáìtì ẹ. àwọn bèbè jẹ ń fi sáìtì ẹ. àwọn tí wọn jẹ tí èmi jẹ ń fi sáìtì ẹ. kí wọn bá ti dé wùdú jẹ ti lo ìsìlámù báyìí. yóò ti máa yà wọn lẹ́nu lé mọ̀gá ìlú ah, àwọn náà kó ti rí báyìí kí bá wọn ti dá o. ẹ ìlú tó ṣe é pé ó fi ọkùnrin ọfẹ yà sí wọn. ìlú kọfẹ yà sí wọn. ó sì máa ó sì máa dráìfù lọ. ọmọ dráìfù lọ. nítorí ojú ìbẹ́ta owó tí mọ́tò rẹ̀ tí ọmọ ṣiṣẹ́ kọ́kọ́rọ́ wà lẹ́nu rẹ̀ kò ní tì í ó sì lọ bí o ó sì tó padà wá bẹ́ẹ̀ ó sì tó bọ́ bẹ́ẹ̀ láì ṣe kọ́ bẹ́ẹ̀rù bẹ́ẹ̀ nìkan kó gbé lọ wàláyé ìlẹ̀bí láyé láyé láyé wà mọ̀ fọlọ́ ọba tó ti búra nínú tá a fojú ní Saudi Arabia ni kí ló fún ọlọ́dún balẹ̀ lẹ́yìn ẹ̀sìn tọ́lọ́ ń jẹun lò ẹlòmíì tó dìlé ń tà nù fọ́ọ̀bù rẹ̀ ọjọ́ pé ń padà tó orun bá ti tó gíláàsì ilẹ̀kùn tó wà nínú gíláàsì ni ilẹ̀kùn tó wà ń ta irin lu ìtọ́jẹ́ ìtòkè wo ti ká sókè ìtọ́jẹ́ gíláàsì wo ti sílẹ̀ nígbà tó di fáwọn èèyàn kan àwọn èèyàn kúkú látàwọn látàwọn kọ́ńtìrì kan wọ́n di pé wọ́n ń jalè. wọ́n ń jalè sáwùdí. ìtọ́ wa jẹ́ oní ìtọ́ wa jẹ́ oní gíláàsì. yóò wá pàdé mọ́ra àwọn báyìí yóò wá tó kọ́rọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àti gíláàsì àti ní kò ní kankan tí wọ́n ti jẹun fi lọ kí wọn. ẹlòmíì bẹ tó yẹ pé ní gbèsè ayé rẹ̀ kọ̀ gbọ́ pé èèyàn jalè lù. àfa wa nínú àfa wa. Suleiman Ruhili. Suleiman Ruhaili Suleiman Aruhaili Aruhaili Allah akbar ọkọ mi ń kọ wá lùkìtì yá. wọn bá wà ní kọ wá lùkìtì yá. àjọ àjọ wà nù tẹ́ǹtì jọ kan. àjọ wà nù tẹ́ǹtì jọ kan. láti wá jì. láti wá hà jì. lọ́ba dé lọ́ba ní ah, ìmọ̀mọ̀lélẹ́ yìí o. wọ́n lé mọ̀mọ̀lélẹ́ yìí o. wọ́n ní nǹkan màtí dé màdínà. wọ́n ní nǹkan màtí dé màdínà. ìwọ̀n ni kí wọ́n torí kó n fẹ́ jalè kó wá lọ kó wá onílá olóhùn ọ̀gbọ́rú ẹ̀rí mo ní mo ní mọ̀wúlá wa ń bílí tá à ń gbọ́ lójoojúmọ́ ó ní ẹni tí mo wí ẹ̀mí nínú kájọ jẹ́ ìdímẹ́tì ìbá jùlọ ọba àbí ọdún kan méjì ní ọjọ́ olóhùn ọ̀gbọ́rú ẹ̀rí oní ọ̀tẹlẹ̀ ìdíkínlá wa dé lùmọ̀jìnà báyìí báyìí ti fẹ́ parun èèyàn wa máa máa lọ fọ́ géètì yẹn torí pọ́ fẹ́ jalè. <laughs> ọgbọrú ẹ kò sí nǹkan kan jẹsìn Ọlọ́run lọ gbọ jẹ pé láti kékeré ìlọmọ kékeré ti wù ẹ nítorí pé tó bá ti jí nǹkan wọn ó gé lọ́wọ́ ni ọwọ́ ọ̀tún wọn ó sì kọ́kọ́ gé táwa ni wọn àti kí wọn gbọ́wọ́ ọ̀tún òun bí wọn bá sì gbọ́wọ́ sí ọ̀tún rẹ ta ni ẹjẹ wọn gbọ́wọ́ sí. ní ẹ bá gé tọ̀tún ọ̀pọ̀lọpọ̀ téèyàn fi nǹkan ọ̀tún ṣe kò ní fi ṣe má. òsì tó bá ni ó fi jẹun òun náà ni ó tún máa fi tábà bá sọ rẹ̀ bá fẹ́ bọ́ọ̀lẹ̀ mi tó wá òun náà ni ó fi mú ìjọ máa yí pé epo àti gbogbo èèyàn lásán bàbá ọwọ́ ọ̀tún ọwọ́ èwo lọ́wọ́ adánu méjèèjì torí ẹ̀ ní ó fi sápólì láti kékeré ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn kan máa fi sáìsì ẹ̀ pé ẹ̀ tọ́ba lọ tú bá ń bọ́ nílọ́wọ́jọ́ àmọ́ fi ṣe nǹkan mi. ibi tí ẹ bá ti ń lò yá máa ti implement ẹ̀ lórí èèyàn kẹyìn méjì kálukú òde jalè mọ́ ọ̀tẹ́ tí wọ́n rọ̀wọ́ ẹ̀ kì mọ́ nígbà tí wọ́n bá ń fàánú rẹ̀ yìí pé ah, ọwọ́ òde àmọ́ lò tí wọ́n fi sẹ́wọ̀n ńgbọ̀ bá yá ọlọ́run lè pé yí padà lẹ́wọ̀n àìmọ̀ iye ẹjọ́ kò nàìjíríà jẹ́ tí jù sẹ́wọ̀n yóò tún jáde yóò tún kómi jẹ àbíkọ́ jáde kó tún jẹ olórí orílẹ̀-èdè mọ́ yín lọ́wọ́ Islam ò rí báyẹn o ibi ibi ibi téèyàn bá ti lè jẹ́ yí pé wọ́n níbi jẹ́ bá ti ń lo Islam ibẹ̀ máa dá yín dùn ni a lè kàn bí àìfọkànbalẹ̀ tọ́lọ́ ṣe lókè ọ̀ya wíṣí ìsàlẹ̀ ọ̀ya mi ẹ orí ọlọ́ọ̀ni tí máa ṣe fẹ́ tó bá wù ú. àgbèrò tó lé bẹ́ẹ̀ àgbèrò tó jìbìtì bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀wọ́ wípé tí ìrún bá tó. pàtàkì ẹ̀ balẹ̀ nù ọ̀nà mọ́sálásí gẹ́gẹ́ àtàwọn eléyìí ò ní gángan ti jùrún lọ ni. ẹ bá ti fẹ́ ti wá àti níbi gan. wọ́n lè jẹ́ ìtàwọ́sán tí wọ́n tó. èyí náà tó. ó ní kí ọmọ gbèsè nù gbèsè ayé wọn. ẹ̀ kọ́lọ̀ ń kọ́ta náà ṣe o.

ìtukùtù kàtàwé yẹn kan kí wọn fi ga wọn ti sí islam jẹ ń tú sínú koran ọlọ́run ti tún dojú tì wọn wọn ò yíná tún padà o wọn tó ọba ka ìwé fún otu sí èbó àbí wọn tú sí yorùbá wọn bá máa tún lọ́nà tí wọn gbà bá àtúndà àti wọn mu ọlọ́run ti tún tún wọn láti àwọn èèyàn tún tún wọn láti pé koran báyẹn mọ́ta o àwọn èèyàn báyìí ni wọn tún ni wọn tún tukùtù o ọlọ́run ni inna nahnu nazzalna dhikr. dájájọ́ àwọn ọlọ́run lásọ Kùránì kalẹ̀ wà inna lahu lahafizun àwọn ọlọ́run láti jẹ́ olùsọ fún un. àwa náà láàjẹ olùsọ fún un. ẹ aṣọ ife ìkànpá ọmọ ọrọ oríṣi méje lọ́lọ́run kó sínú àyà ọmọ ọrọ oríṣi méje lọ́lọ́run kó sínú ẹ ń bẹ sí ń odi méjì nù ọlọ́run tó bẹ̀rẹ̀ àkọ́kọ́ pẹ̀lú iná odi mẹ́ta ìkejì náà ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú iná jumla kejì ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú iná odi mẹ́rin nù lẹ́yìn ìgbà náà ọlọ́run wá ní iná jádejáde àwọ̀ ọlọ́run tó ní nánú ó tó para àwa karùn-ún ẹ̀ lẹ́yìn ìgbà náà. lọ́lọ́ wa jọ jẹ́ pé ibi júmùlá ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ní làhàfìdù obì láàmù bẹ́ẹ̀ láàmù tàkìdù ní ìkànnpámọ́rọ̀ náà ni bí ọba sí ń bẹ ọ̀rọ̀ èèyàn dúró tí ìbá ti Quran tí ọba sí ń bẹ ọ̀rọ̀ dúró ọlọ́run ní láàmù wọn tún fi kànnpámọ́rọ̀ kó di kẹfà lẹ́yìn ìgbà náà ọlọ́run wá ti hàfìdù náà ní sùlẹ̀ báyìí tọ́ba ti ní fìlì pé ìnáyà Eh, iná nàfàdùhù tọ́ba làwọ̀ sọ ọ̀rọ̀ náà òdodo ni ó ti pé ó ti pé ṣùgbọ́n ó iná làwù làhàbìlù àwọn ọ̀jẹ̀ olùsọ fún yẹn pé hafidu làwọn ọlọ́run olùsọ làwọn ọlọ́run kì í nìkan láàmú sọ à ń sọ nǹkan mìíràn náà iṣẹ́ ẹ̀ àwọn là ń provide security ọlọ́run tó ń sọ láàyè míì inú sọ́ràtù fúsìlát ayé afọ́tí tù ọlọ́run ní láyé àti ìlbọ́tìlù mi ń bẹ ìníyàdé ìhìwàlá mi ní kálífì tẹ̀nzílù mi ní hàkì mi ní hàmì ìbàjẹ́ òní débi kura yìí lásìkò tí ń sọ̀kalẹ̀ àbí lẹ́yìn ìgbà tó bá sọ̀kalẹ̀ ìbàjẹ́ òsì kan títí sìn tá a fi ń sọ̀rọ̀ ọlọ́run ti tó ń sọ láàyè mí wípé afala yatadabbaruna al-Qur'an walau kana min indi ghayri Allahi lawajadu fihi ikhtilafan kathira táwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ ronú sí Qur'an yìí dáadáa ni. ọlọ́run táwọn èèyàn gbọ́dọ̀ ronú sí Qur'an yìí dáadáa ni. tọ́ba ti fẹ́ lómi ìlọ́sọ̀kalẹ̀ yàtọ̀ sọ́lọ́run ìpàsípayọ ìyàtọ̀ ẹnu àtakò lọ́pọ̀ lẹ́bàrí bẹ́ẹ̀ kíkọ́ lẹ́bàrí bẹ́ẹ̀ nǹkan tí a yà six thousand two hundred and thirty six nǹkan bíi kọ́ àní àyà six thousand two hundred and thirty six àwa àtakò mẹ́ẹ̀. Ah, ẹ jẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ bíi péjì mẹ́wàá ogún péjì ẹ máa rí tí ọmọ wọn lẹ́ẹ̀mí mọ̀gbẹ́lá ọlọ́run ló ti wá nìyẹn ẹlẹ́ẹ̀kẹsàn-án tẹ́ẹ̀fì mọ̀ pé mu'jiza nǹkan tó kágara báyìí ní Qur'an òun náà ní pé tó ń ti bó ṣe wá pọ̀ tó yìí tá a fi áyà rẹ̀ yìí ọlọ́run wá sí ìhà rẹ̀ ní rọrùn fáwọn èèyàn kan kọ́ ló ń jáde dé wà nù wọn. ọlọ́ni wa laqad yassarna al-Qur'ana lidh-dhikr fahal min muddakir àwọn ọlọ́run àti ti Qur'an ní ìrọ̀rùn kéèyàn ó lè máa rí rántí. ǹjẹ́ ẹ tí ó ṣe ìrántí ń bẹ́nu àwọn ọmọ ẹ̀dẹ́ nìyà. ọlọ́run àti àrùbọ́n ní ìrọ̀rùn nítorí pé ẹni máa jẹ́ ìtàn rántí ǹjẹ́ tí ó ṣe ìrántí ń bẹ́nu àwọn ẹ̀dẹ́ nìyà. ọlọ́run sọ fojúṣe ọlọ́run wípé sanu kórè húkà fàlà àtàǹsà àjẹkọ ọmọ kakura yìí. ọlọ́run àjẹ ọmọ kakura yìí. má tún fi bá kakura gùn ọ. mọ́ni má tún bá kakura nìkan. sanu kórè húkà àjẹ olè má kakura kálá àtàǹsà tó sì ní gbàgbé. ọlọ́run wá ní ilá màṣá aláàbù àbí ntọ́lọ́mbà fẹ́nu ẹ̀. innahu ya'lamu al-jahra ntọ́ fojú hàn ọlọ́run ní ma sí. wa ma yakhfa ntọ́ pamọ́ ọlọ́run ní ma sí. wa nuyassiruka lil yusra àwọn ọlọ́run á wà á ti àlìjẹ́ nínú rọrùn fún ẹ tá a ló ni pé tontun bí koran ṣe kọ̀ yìí ọlọ́run ṣe ní láti máa lè ha. tọ́ba wa fẹ́ fẹ́ ìwọ náà mú ìwé ìròyìn jọ ha. wa wò bóyá ó lè ha. kó wò bóyá láti ha. nígbà bá ní o sọ pé èwo tẹ lélẹ̀ ìdí ń para nǹkan kan náà yìí. nígbà bá ní o wọ pé àǹfààní wo ló tẹ ẹ̀fẹ́ ṣe gan níbi àìlè gan gbèsè ayé nínú gbèsè ilé ayé rẹ ẹ o lè rí bẹ́ẹ̀ nù kura níbọ̀lọ̀ ti sí àwọn àyà yẹn jọ gbogbo ọ̀kan ní ọmọ ẹjẹ́ àríbóso yìí ńlá jọmọ dọ́gbọ̀ rẹ láwọn tọmọ tọmọ ronú sí i tí ó sì máa wúlò fún ọ ẹlẹ́ẹ̀kẹ́ wàá. inú tá a fi mọ̀ pé mùjísà ni ọ̀rọ̀ Kùránì yìí òun náà ni pé kò sí gbà téèyàn mọ̀ ká téèyàn wàá sọ pé Kùránì wàá fù. kódà ẹ tí èdè mùsùlùmí tó ń ṣe rìsáàjì lẹ́gbẹ́ rìsáàjì lọ ń gbá tọ́ba ti ń ka àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ ní bẹ́ẹ̀ inú rẹ̀ ọmọ dùn yọ ọmọ àdọ́pì àwọn kan. ṣùgbọ́n sórí àìsàn ti ń bẹ́nu ẹ̀mí rẹ̀ jẹ́ ọmọ rìjẹ́kì àwọn míì bí kuran ti rí nìyẹn àwọn ẹni ìṣáájú nínú àwọn àbá mẹ́wàá tí ẹ máa kànú mẹ́wàá tí ẹ máa kànú nínú wọn ni àbá wa Ibn Juzayy wà nínú tírà rẹ̀ láàgbé ní at-Tafsīl li ʿulūm al-Qur'ān ló fi ṣe ọwọ́ àti muqaddimah síbẹ̀ ọwọ́ aka àwọn mẹ́wẹ́ wá ìta àti mẹ́tò mú ìjísà iná ní ọ̀rọ̀ Qur'an ẹ̀ ṣùgbọ́n tíra kan bẹ tó tún dáa gan tíra kan tó ń bẹ tó tún dáa gan tíra wa tí Abdurrahman Sayuti tó ṣe ó pè ní Mu'tarakul Aqran fi ìjáàsì Qur'an ẹ̀ ìdí mẹ́ta ni àbá àtẹlẹ òun fi sínú preface òun kà fi sínú ọ̀rọ̀ àkọ́sọ lásán ni àsìkò títí ibi mẹ́ta ló ń fi sọ̀rọ̀ nípa ìjáàzù Kùránì ẹ ẹ̀yin ò rí èèmọ̀ ń bẹ̀ ẹ ṣùgbọ́n àwọn àwọn àfáà ti sìn yín àwọn tó wá máa fi nǹkan fún mẹ́wàá tá a kà wájú yẹn o náà ni o náà ni ẹ ẹ ntí Kùránì sọ tó sì jẹ́ yí pé àwọn àwọn tí àwọn scientist wọ́n wá ń púrúfù ẹ̀ yí pé òdodo ni ẹ àbí mi ìtọ́jú pé Kùránì sọ. tí mọ ọmọ ẹ̀dẹ́ ni ò tí ì títí bí sìn. ní a sì ń wádìí rẹ̀ tí mọ òun ò tí ì ìmí ìwọ̀n wọn ti débẹ̀ báàkà mú àkàwé wá fún wa Qur'an ọmọ gan òun a bá ń Qur'an yẹn nítorí àsìkò ṣùgbọ́n kájọ wòye lọ́wọ́ bá ń sọ̀rọ̀ fún wa ní ìṣe pé bó o ní ilé ayé tá a wà bó o ló ti bẹ̀rẹ̀ gan. ọ̀sàlàyé rẹ̀ nu súrátù Fussilat. àyà kẹsàn-án sí ìkẹtàlá. ilé ayé tá a wà ìfẹ́ bó o ló ti bẹ̀rẹ̀ bó o lọ̀rọ̀ sọ́mọ̀ ti jẹ́ nígbà ọba ń bẹ́ kànga nígbà ọba ń bẹ́ kànga oríṣiríṣi ìpẹ́ oríṣiríṣi àwọ̀ lọ́mọ kàn bẹ́ẹ̀ oríṣiríṣi òkúta lọ́ọ̀mọ̀ kan bẹ́ẹ̀ o lè gbẹ́ o lè gbẹ́ kòtò débi kọ́ kankan àlùmọ́nì ilẹ̀ ti gold àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ náà sì ni o lè gbẹ́ o lè máa gbẹ́ yé pẹ̀ lọ kó o sì lọ ka àpáta nù lẹ̀ tí o tó o sì rí tírẹ́sì tiẹ̀ lókè kó tó bẹ̀rẹ̀ ẹ̀rí pé mọ̀ nígbà wo la dé bẹ́ẹ̀ bó o ló ṣe dé bẹ́ẹ̀ màtíríà wo ló fi kó jọ ọlọ́run sọ pé kólí ọlọ́run sọ pé kólí ẹ̀ẹ́ àyìnlẹ́kùn látẹ́kì fúru nàbí lẹ́dí kàlákọ́lá àrùdọ̀fì yàwó mẹ́yìn ni wàtẹ́jà lùnà kadhalika rabbul alamin ọlọ́run sọ pé rẹ ànábì sọ fáwọn káfíìrì ń. ọlọ́run rẹ ànábì sọ fáwọn káfíìrì ń. sọ fún wọn pé tẹ́ ẹ máa ti kèfèrí sí ọlọ́run. ọlọ́run tẹ́ ẹ ti kèfèrí sí ọlọ́run ni. sọ pé khalaqal arda fi yawmayni ọjọ́ méjì péré ló fi dálẹ̀. ọjọ́ méjì péré ló fi dálẹ̀. kíkò tó bá jẹ́ nǹkan. kíkò tó bá jẹ́ nǹkan. ẹ ìfẹ́ tọ́lọ̀ náà lọ rù wá ń bì kan o ìfẹ́ tọ́lọ̀ náà lọ rù wá ń kan o láti máa fi ó ìtò di ìdẹ́ mú báwọn èèyàn kan ọlọ́run tún ti di ìdẹ́ kan ń ti lójoojúmọ́ nìyẹn lọ kó wá máa fi nǹkan bá wá wà tó pọ̀ ẹ wá wòye ọjọ́ ẹ wòye ẹran ẹ wòye pẹ̀ tá a máa dà tá a máa dà ẹ wo iye owó tá a nà lórí tíbà ọlọ́run sọ yìí pé kuli ayinnakum latakfuruna billadhi khalaqal arda fi yawmayni ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn tẹ́wàá máa ṣe àyìnmọ́sọ́lúwa tó ṣe kó ń lọ́ọ́ da ilé ayé. ọlọ́run lẹ́yìn ọmọ ẹ̀dẹ́ nìyẹn tẹ́wàá máa da ìmọ̀sọ́lúwa tó ṣe kó ń lọ́ọ́ da ilé ayé. ó lọ́ọ́ da ilẹ̀ ẹlẹ́tẹ̀ rìn fi yawmayni lọ́jọ́ méjì péré. ó lọ́ọ́ da wàtẹ́jà alúnaláwù àǹdàdà ẹ̀tún wá wá orogún fọlọ́hún ibi tẹ́ ẹ rí pé ó kéré ọ yàtọ̀ sí tẹgbẹ́ ẹ̀tún wá gùn lọ ẹ̀tún lọ sẹ́bọ̀ ń bẹ̀ ẹ̀ ń fa aṣọ funfun gùn ẹ̀ ń sọ aṣọ funfun mọ́ra ẹ̀ ń gbé kó ẹ̀ ń gbájì ẹ lọ ibi tó bá yàtọ̀ ní ilẹ̀ ẹ̀ lẹ̀ ẹ̀ tún wò ó wò ó gbàgbé ẹ̀ tún máa ronú nǹkan mi pọ̀ mọ́ lọ́nbẹ̀. ọlọ́run ní dáálíkà rọ́gbọ́lá alámi ọlọ́run tó dálẹ̀ tẹ wà ọlọ́mọdà gbogbo ẹ̀dá pátá. ńgbà ọlọ́run wá dá ilẹ̀ wájà aláfi àárọ̀ wá síyàmí fọ́ọ́kì ha wá fi àwọn òkè. ó fi mú ilẹ̀ ń ó fi mú dúró. ọlọ́run wá mú àwọn òkè ó fi mú ilẹ̀ yẹn dúró. ẹ ẹ̀rọ túmọ̀ tí rọ̀ wá sí àtúmọ̀ sí inú èdè lárúbáwá. ìdí rọ̀ wá sí àtúmọ̀ sí inú èdè lárúbáwá. oní àní tàwádò àwọn tí máa dúró ṣinṣin. àwọn tí máa dúró ṣinṣin. ẹ láàyè míì ọlọ́run bá sọ pé òun fi èèkàn òun fi múlẹ̀ tó. láàyè míì ọlọ́run fi sílẹ̀ òun fi àwọn èèkàn. èèkàn náà wájà wárí ó ṣe ní èèkàn fúnlẹ̀. ọlọ́run jẹ́ òkè ó ṣe ní èèkàn fúnlẹ̀. èwo ni ń jẹ́ èèkàn. kí ni ń jẹ́ èèkàn. ó yàtọ̀ sóko. nígbà tẹ́ ẹ bá gbé tẹ́ǹtì wá tẹ́ ẹ fẹ́ ta nǹkan lé lórí irin tẹ́ ẹ bá gbé dúró òpónú ṣùgbọ́n wátàjú bẹ́ẹ̀ iná ẹ̀ ní tẹ́ ẹ bá bírèsì tẹ́ ẹ bá ṣe fún irin kó fi mọ́ ṣubú. ìní bírèsì tẹ́ ẹ ṣe fún ọlọ́run wa ní bóun ṣe ṣe òkè inú pé kọ́ máa jẹ́ òtáadá kọ́ máa jẹ́ ìtàn fún ilẹ̀. bóun ṣe ṣe òkè yẹn kọ́ máa jẹ́ òtáadá. tí ọba sí òkè lára alẹ̀ ni. tí ọba sí òkè lára alẹ̀ ni. ọlọ́run ní òkè òkè bá kan máa mì pẹ̀lú ilẹ̀ ẹlẹ́ bá kan máa mì báyìí pẹ̀lú mi. ẹ ní rí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá kọ́lé bẹ́ẹ̀ gẹ̀rẹ̀ lẹ́kàgbọ́ pé gbogbo ẹ̀yẹ lọ́jọ́ kan náà òbí tí ẹ ibi tí ibi tí eriri ilẹ̀ bá ti ṣẹlẹ̀ láàrin ìṣẹ́jú kan àbòkéré ìṣẹ́jú kan ó lè pa gbogbo abúlé ó lè pa àrùn gbogbo òdò ó lè pa àrùn ẹ ọlọ́run ní tọ́ba ọlọ́run lọ́ máa ń mọ̀ fi àwo òkè yìí ó fi ṣe èèkàn fún ilẹ̀ ṣùgbọ́n bọ́lá wọn ó ṣe palẹ̀ ayé rẹ lásìkò tó bá tó ọlọ́run nìkan ló òun nìkan náà ló sì yé Eh, bọ́yá bọ́yá bọ́yá mi pé ilé ayé ń lo òpin náà ní gbogbo wàhálà tá a wá kó bá wọn àpáta ní ìsìn. wọ́n ní wọ́n yára gbọ́dọ̀ pé ayé wa ń lọ sọ́kùnrin náà ló máa wà wọ́n àgbà. Eh, àwọn ẹni jọ bí wọ́n bá gbẹ́ kànga ń yè pé àwọn kan àpáta àwọn fẹ́ wá bíláàsì ẹ̀. ìrìn abẹ́ fi bíláàsì ẹ̀ mú wọ́n ti ní àwa ní ìsìn àtìmọ́ wa ti bíláàsì ẹ̀. àwa ti ní a ah, tún máa sọ pé ẹ eh, ibo ni ẹ ti máa pè ẹ eh, kwari là ń lọ wọn sá máa fọ wẹ́wẹ́wẹ́ ni ká máa lò ó àpé ah, ìwọ ni ká lò ó ó ti é ṣe kọjá pé ìparun ilé ayé gan nínú sẹ́tọ̀mù ànábì adámọ̀ ní oṣù níbẹ̀ ni ó ti é ṣe kọjá pé ìparun ilé ayé tọ́lọ̀ ń sọ fún wa nínú sẹ́tọ̀mù ànábì adámọ̀ oṣù níbẹ̀ náà ni omi kànga òtún wa atún lọ síbi bọ́ọ̀wù àwọn èèyàn kan sì kẹgbẹ́ ńjọ kan tó yẹ pé ọbẹ̀ tó forty houses àbí jù bẹ́ẹ̀ lọ forty acres tó yẹ pé láàrin ìtẹ́jú kan sí kejì omi sì kún gbogbo ẹ̀ pàdá. nígbà nígbà tí wọ́n lọ fún àpáta nígbà nǹkan àpáta tí wọ́n láwọn fẹ́ sáré omi tú láti bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ sànù wa o ṣùgbọ́n gbogbo àwọn nǹkan yẹ ká máa fi mọ ọlọ́run ni ọlọ́run ni wájà àlàfi ìyá rọwá òun ọlọ́run ló ń fi èèkàn sórí ilẹ̀ ẹ wakọ dara fi ha wabaraka fi ha ọlọ́run fi ìbùkún rẹ̀ sórí ilẹ̀. ọlọ́run fi ìbùkún rẹ̀ sórí ilẹ̀. ìbùkún tó wà lórí ilẹ̀ pọ̀. ìbùkún tó wà lórí ilẹ̀ pọ̀. ti bọ́ máa nábì ádámù ti pọ̀ tó ikú síbi tá a gbádùn lẹ́yìn sọdọ ẹgẹ bíi kínyìn wà nínú nulẹ. ẹrú pé àwọn jẹ́ ń pẹ́ wọ́n yẹn bá mu wọ́n bá ń gbọ́ bá wọn náà wọ́n tún lọ gùn wọn ìfẹ́ náà ni. ọlọ́run ní àti ádámù. ti nǹkan tí bá ń pọ̀ tẹ́ bá lè ga lórí rẹ̀ ẹ̀ sì òórùn. ọlọ́run ni wà bá ara fi ha òun lòún ṣe àbáríkà ìkẹ́ òun. àánú òun ìbùkún òun òun ṣe sára ayé pẹ̀. wakọ̀ dára bíi akọ̀wà àtàhà àwọn oúnjẹ àwọn tí ó máa jẹ oúnjẹ fún ọmọ ànábì ádámà tó sì jẹ́ ike ibi ilẹ̀ ni wọ́n ti máa rí ọlọ́run ló ń pè bùbù rẹ̀ fi arìbá àti ayíyá mi ń sàwà àlè sáà ilé ọjọ́ mẹ́rin péré ló ń fi pè bùbù ẹ̀ oríṣiríṣi tí ó máa jáde nínú ilẹ̀ tí ó máa lálẹ́ wù tí ò sí pé ẹ̀dá ọlọ́run kan lọ́lọ́gbìn. èyí tó ti jẹ́ pé ẹ̀yin náà ẹ̀ máa gbìyànjú lórí ẹ̀fọ́ àgbẹ̀ni tọ́lọ́ bọ́ wàá fi bùkún sí i. ọlọ́run ní láàrin ọjọ́ mẹ́rin ló ń ṣètò gbogbo oyún tó máa ń sáwà ìlà sámáyì lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá gbèrò sánmà ṣíṣe wáyé àdókàánù tó ti jẹ́ ìfitẹ́lẹ̀. fàkọ́ọ́lá la ha ọlọ́run wá sọ fún sánmà wálé ilẹ̀ àríbì àdìlẹ̀ ẹlẹ̀ ìtì àtàwọn ẹ̀yà máa bẹ nípa akẹ́kẹ́ gba ìfàfọ́lọ́n wàkàrẹ̀ hàn bẹ́ẹ̀ sì ẹ̀fẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ sì rí nù. kọ́lá tá a tẹ̀ iná tá a yìí wọ́n ní rẹ̀ ọlọ́run àwọn o ìyẹn ni pé nàmá amúrúhú ìdá ara àdàṣe ayẹkú lálá òògùn fàyàkú ẹ ìsì ọlọ́run tó bá ti ń fẹ́ nǹkan náà ni kó ní kí nǹkan wọn máa bẹ kó sì máa bẹ ọlọ́run pàṣẹ fún ilẹ̀ máa bẹ ó ẹ àwọn èèyàn kan ṣe wádìí nínú sáyẹ́ǹsì wọ́n ló láti yá pé ìjọdẹ tó pilẹ̀ ẹ̀dá èéfín lọ́gbọ́dọ̀ jẹ́. wọ́n sọ pé èéfín lọ́gbọ́dọ̀ jẹ́ láwọn tí wọn mọ Islam rárá ẹ̀ tí túmọ̀ sí pé òdodo Ọlọ́run Ọlọ́run ní sábà Ọlọ́run sí fi yawmaini láàrin ọjọ́ méjì wà ó ha fi kulli sàmà inna amraha ọlọ́run fi àtẹ rẹ̀ ránṣẹ́ ju gbogbo sàmà ọlọ́run ni wazayyanna sama a dunya bimasabiha àwọn ọlọ́run láfi àtùpà láfi ṣe ọ̀ṣọ́ fún sàmà òun náà ni àwọn ìràwọ̀ ti ń bẹ́ńbẹ́ bẹ́ẹ̀ ti wo àwọn ìràwọ̀ tóbi ju yálé lọ o. torí kó jìnnà pọ̀ la fi rí kókó kó bá wọn o ẹtí ìtumọ̀ ẹtí kọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ó yẹpẹrẹ pọ̀ nínú ẹ̀dá ọlọ́run. àwọn amẹ́ríkà wọ́n ronú ronú lórí gbà ayé yìí tí kan lọ àwọn tí everybody ti fi ti rìn lọ yìí tó bá lọ jábọ́ pẹ́rẹ́. àwọn tọ́lọ̀ ń dá sóbèrè bẹ́yì tí kan nu wọ́n bá lọ yẹ̀kú láàyè rẹ̀ tó bá fi jábọ́ pẹ́rẹ́ ilé ayé ọ̀parun nù wọ́n wá ń ṣe wàhálà lórí pé ó jẹ́ kí bòmí ọ wà sùtébù táwọn ọmọ ẹ̀dẹ́ yẹn tó lè gbé kọ́mọ jẹ́ pé gbogbo wọn parun lẹ́ẹ̀kan náà. wọ́n wá náwó gbogbo owó gbogbo bí ẹni kápá tó láti rí pé bóò ni àyè sí ìràwọ̀ wà yẹn tí ó ṣe ó lè rọrùn fáwọn èèyàn tí wọ́n máa gbé bẹ́ẹ̀. wọ́n ti ṣe wàhálà tó pọ̀ àdéhùn àdéhùn àmọ́ àwọn èèyàn kan mọ̀ kó lọ àwọn èèyàn kan mọ̀ fi sí lásán gbọ́ látijọ́ yìí àwọn bá lọ ọdún lọmọ tó ń bẹ láti jọ yìí. ìwáwọ èèyàn tí wọn ṣe rìsáàtì ti ń lọ gbogbo ìgbà ń tiwọn. àwọn èèyàn ṣe rìsáàtì lọ síbẹ̀ gbogbo ìgbà. ṣùgbọ́n sọ̀rọ̀ ọ̀run irú sẹ́jìnrín tẹ́tẹ́ ń gbé lọ tó gba náà ní ìmọ̀ gbé lọ ìyẹ̀mí ìlọ́fẹ́ gbé lọ. ọlọ́run ti ní bá bá lè bá bá fẹ́ kó kọjá sán òfin bíi káfò kó wọn mọ wù wá. látàkùnfòdó náà ìlà abisolè tán kò sí ẹ̀ lérí pé àmì pẹ̀lú agbára àwọn ọlọ́run. ọlọ́nkàn wò wá ràn ní dìgbà tí ó fi ṣe gbẹ̀jọ́ ra kó mú ọlọ́run wò wá ràn ní dìgbà tí ó fi ṣe gbẹ̀jọ́ ra kó mú sọ fún ayé ọ̀parẹ́ kò sí ní ta fẹ́ ṣe sí onígbàgbọ́ sí onígbàgbọ́ sí kọ̀ọ̀rọ̀ fẹ́ tọ́lọ̀ fẹ́ ṣe bọ́lọ̀ ti sọ bọ́lọ̀ sọ ní àwa ọ̀ṣọ́ àwọn àìjẹnu máa ń pera wọn kò tí wọ́n fẹ́ lọ gbọ́rọ̀ lọ́dọ̀ àwọn màláíkà. ibi tọ́lọ̀ ń fún wọn lágbára dé ẹ̀ta para láti bí ẹ̀yọ́ kanjú wọn ni. ẹ̀ta para nínú ẹ̀ta pẹ̀lú ara ara wọ̀ yọ kanjú wọn ni àwọn yọba níràwọ̀ já yóò dùn wọn látòkè yóò dùn wọn kálẹ̀ ọlọ́mọ àmọ́ fi ṣe ìsọfúnsámọ̀ ni torí tí a bá ń yọ ọ̀rọ̀ òdodo gbọ́ wọn balẹ̀ ayé jẹ́ ìwọ̀nba tí a bá rí gbọ́ gan ìwọ̀n tó fi kún un ọlọ́ni dáàlì kàtẹ́kìtì yìírò làásì ìzòlálì ìpè búbú tọ́lọ́ nìyẹn lẹ́yìn ìgbà náà àwọn nǹkan mìíràn náà tó ń bẹ́ẹ̀ nu Koran tá a máa tọ́ka sí pẹ̀lú gbọ́ ọlọ́run. tọ́jẹ́ mọ́ sáyẹ́ǹsì. ṣùgbọ́n ìkan rọ amẹnubá ní ìsìn ó ní kí ọlọ́run fi tó wa létí pé àti ń tàbí máa ń múra pé tàbí máa ń mọ̀ pé ìyá ń jẹ́yàn lára. àti tàbí máa ń kóyà ń jẹ́yàn lára. àti awọ yìí ni. àti awọ ni. tọ́ba ti kọjá awọ. tọ́ba ti kọjá awọ. èèyàn ò ní mọ̀ nǹkan kan mọ́. èèyàn ò ní mọ̀ nǹkan kan mọ́. ẹ̀tí ìbá pé nǹkan wọn ń dàrẹ́kì sínú ara. tẹ́ bá fẹ́ gúnyàn lábẹ́rẹ́. àgbòjì ó fi wọlé lèèyàn mọ̀ fílì. ẹtí ìbá ti pé omi tí ẹ bá ń ti dẹ bá lọ ti bọ̀ tí ẹ bá lọ dà bẹ́ẹ̀ dàkúdà èèyàn ní màfínì kankan tí fi tí fi ṣe tán ẹ àti awọ ọ pàtàkì nínú kéèyàn máa fura mọ̀ pé nǹkan ta mí. ẹ sáyẹ́ǹsì lọ ṣẹ̀ṣẹ̀ wàá sọ yun fún wa ṣùgbọ́n kuran ti tá lólobó rẹ̀ ti pẹ́ tí làákẹ́ ẹ ẹ ọlọ́wọ́ bá sọ aya fifty six ọlọ́ni iná lẹ́bí iná kábàrú bí aya tina sáwọ́fà nùsùlì ńnàrọ̀ àwọn tí wọ́n ti kèfèrí sí aya wọ ọlọ́run. ọlọ́run àwọn tí wọ́n ti kèfèrí sí aya wọ ọlọ́run. sáwọ́fà nùsùlì ńnàrọ̀ àwọn ọlọ́run àbọ̀ wà á fi bàtàlínà olùdúdà ń dẹ̀yẹ́rà. ńgbọ́ ọlọ́ ńgbọ́ ọlọ́ èèyàn bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá wọnú nánlé ayé yìí. kí ni wọ́n bá pẹ́ lára rẹ̀ yóò jóná tí ó sì dérú. téèkùn rẹ̀ tí wọ́n bá sọ́ra. olóòtú jóná kọ̀ tí ó tún lè dú. ṣùgbọ́n iná tàlìkìyàmà. ọlọ́run sọ pé kó lámà náà ti já síbi olóòdù hàn gbogbo ìgbà yòówù tí awọ wọn bá ti ṣèjì náà. bàtàlì náà wọn dùdú dàgbéra á tún wá fún wọn ní awọ mi ìké yàtọ̀ sí ìjẹun ní lò bọ̀. kí ló dé tọ́lọ̀ fi wá pààrọ̀ awọ fún wọn. níyàtò kò lè àdá kí wọ́n lè bá mẹ́ẹ̀ta ìró tí ń bẹ́ẹ̀ fi yanu náà. inna Allaha kana azizan hakima ọlọ́run bá ọba alágbára ní ọ̀jọ̀gbọ́n ni. ẹ ǹjẹ́ àwa nímọ̀ ìgbé ọ̀rọ̀ òdodo ni ọ̀rọ̀ Quran yìí bí. nínú àwọn ìwé tó sọ̀rọ̀ nípa scientific aspect of Quran. Uh, náà ni ìwé tí pòfẹ́sọ̀ tá à ń pè ní Adnan Subaili tó ṣe. ìdílé ànábìnú ló ṣe. àti náà filẹ̀ àbá fi kóso kọ́sẹ́ yìn rẹ̀ nù. ee kanuri him aya tina fil àbá fi. ẹ kó ti pe àkọlé rẹ̀ nìyẹn. bẹ́ẹ̀ náà ni pòfẹ́sọ̀ Mustapha Muslim. bẹ́ẹ̀ ni pòfẹ́sọ̀ Mustapha Muslim. òun náà ti tíra tá à ń pè ní mabahith fi ijazil Qur'an. ìwọ náà má dààmú lọ títí lọ sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀kọ́ kuran kọ́kọ́ sáyẹ́ǹsì bẹ́ẹ̀ ó rí àwọn ìwé oríṣiríṣi nínú ẹ̀ di Dr. Zakir Naik ọmọ India ni ó wá sí Madina nẹ́dùwà ló pè tọ́wá dìlíbà lẹ́kṣọ̀n bẹ́ẹ̀. ẹ ọ̀pọ̀lọpọ̀ ìwé ló ti kọ lórí scientific aspect of Quran. ó sì ní ìwé tá a pè ní the Quran and modern science compatible or incompatible. ẹ ó sì wé yẹn ó sì dáa ẹ bí ẹ bá fẹ́ ṣe photocopy rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run kọ́ wá gbà á. ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá ẹ tọ́jọ́ mọ́ Quran. ẹ o náà ni ìtàkùwé rẹ̀ fún wa lánàá yẹn o náà ni ìtàkùwé rẹ̀ fún wa lánàá yẹn. ká yọ ìwé yẹn jáde òun ni wákìtù ti ń bẹnu Quran ẹ àwọn ààyè tá a gbọ́dọ̀ ti máa kóra dúró ẹ anabi sallallahu alaihi wasallam wọn gbà wá ike máa dúró gbogbo ọwọn nígbà míì tó ti pé kò ní dúró ọmọ sọ pé alihamudulilayi الحمد لله رب العالمين الرحمن الرحيم kí túmọ̀ sí àwọn àyè kúradú ọ̀nbẹ́nu Quran ṣùgbọ́n bọ̀ jẹ́ pé kíkúradú òun pẹ̀lú ìtumọ̀ rẹ̀ ni ìkúradú mi ń bẹ tó ṣe yí pé ó pé péré ọ̀rọ̀ pé pérépéré pẹ̀lú ẹ̀ ẹ̀ iná ni àwọn ìparí àyà yẹn àfi àwọn díẹ̀ tẹ́ bá kọ lá síbẹ̀ ló kù. àti àwọn àbàwọn díẹ̀ tẹ́ wá kọ́ lá síbẹ̀ ló kù ẹ ìmí ìbẹ́ tó jẹ́ pé kìí ṣe kópé ṣùgbọ́n dáàbọ̀ bá dúró ń bẹ̀rù náà. ìmí ìbẹ́ tó yẹ pé ó burú ọ̀gbọ̀dọ̀ dúró rárá ni yọ bá túmọ̀ jẹ. ìmí ìbẹ́ tó yẹ pé kó o dúró lọ́dà kótó bá dà kótó bá kà lọ gérégé kò sí ìwọ̀n bẹ́ẹ̀. ìmí ìsìn ìbẹ́ tó yẹ pé kọ́ dà pọ̀ ńlọ́dà ṣùgbọ́n tó o bá dúró kò sí wọ̀ mbẹ́. ẹ káwa wo àmì tí ń bẹ lọ́wọ́ wa yẹn. ẹ ẹ nínú tẹ́wà tó sí. ẹ alákọ̀ọ́kọ́ mbẹ́. o náà ní. o náà ní mímu mímu yẹn tá a bá ti rí kuran ká sọ bí wọ́n ti ń kọ́.

ọ gbọ́dọ̀ kálákàpọ̀ ẹ ìtọ́lọ̀ ń wí ni pé innama yastajibu alladhina yasma'un ẹ àwọn tí wọ́n àwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n gbọ́ lágbóyé dáadáa tí wọ́n gbà á àwọn yẹn lẹ́nu wọn jẹ́ pé ọlọ́run wàlímọ́wótá yẹ́bọ̀ àgbòhùnmùlá àwọn òkú ọlọ́run gbé wọn dìde ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá kàtọ́ dúró. يودي إنما يستجيب الذين يسمعون والموتى يبعثهم الله àwọn tí wọ́n jẹ́ pé Ọlọ́run iná làwọn tó yẹ pé bá ń gbọ́ àtàwọn òkú. ìjọba ọ̀rọ̀ ṣe àwọn tí wọ́n jẹ́ pé Ọlọ́run làwọn tí wọ́n lọ àtàwọn òkú. ẹ ṣe é àwọn tí òkú òkú èdè ló lè wá gbọ́ kúrán mọ̀ kúrán wo ni kúrán wo ni kúrán wo ni kú ọgbọ̀n mọ́. ẹ èèyàn gbọ́dọ̀ máa ti káwọ́ kọ́ máa sọ dáadáa. ẹlẹ́ẹ̀kejì ni àmì ńlá ẹ òun náà ń túmọ̀ sí pé mọ́kòrá dúró ẹ kọ́ máa mú tùmọ̀ mí wá ó ní alápèjúwe alladhina tatawaffahumu malaikatu tayyibina yaquluna salamun alaykum udkhulul janna àwọn tó ṣe pé màláìka pa ohun tí wọ́n wá dé bá wọn tí wọ́n wá gbẹ̀mí wọn. àwọn tó ṣe pé màláìka ṣe wá lọ lẹ́ni tó dáa tí wọ́n sì ń sọ pé sàlámù ní aleikum ọlọ́ọ̀lọ́n kọ́ máa bẹ fún yín àwọn àjọyọ̀ ọmọ àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ sọ fún wọn láti rí ayé pé nítorí kó lè já nà ẹwọ́nú àlùjànnà tọ́lọ́mù ẹ má dúró láàrin kọ́ máa bàtúmọ̀ jẹ́ mo rò kó ti yé sìn ẹ àwọn mọ̀láìkà ni wọ́n máa sọ̀rọ̀ ipe yọ̀ọ̀lá ọlọ́wọ́ máa bẹ fún wọn kọ́mọ̀ jẹ́ pé ńgbà tó bá wá dúró yóò di pé báyà àwọn èèyàn yẹn ní ń sọ̀rọ̀ báwọn mọ̀láìkà. ẹ ìtọ́tẹ̀lé náà ni jíìmù ìtumọ̀ rẹ̀ náà ni àlìjá èsù jawaaza mustawa farabayi ni jawaaza wukufu waliwasi ọlẹ́tọ̀ fún ọkọ̀ ká lọ tọ́ba tí wò ó sì lè dúró tọ́ba ká lọ gbérégbé kọ̀bátúmọ̀ jẹ́ tọ́ba dúró lórí ẹ̀ tọ́ ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ kọ̀bátúmọ̀ jẹ́. ọlọ́ọ̀bá sọ pé nahnu nakusu alayka nabahum bilhaqqi innahum fityatun amanu bi rabbihim wa na huda inú sọ́dún káfí ọlọ́run sọ pé àwọn ọlọ́run ìlà ń sọ eh, eh, ìtàn wọn fún ọ pẹ̀lú òdodo tọ́ba ayẹ́pọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi sọ pé innahum fityatun ọ̀dọ́mọdékùnrin ni wọ́n. amanu bi rabbihim wọ́n ní gbàgbọ́ sọ́lọ́wọ́n bá wọn wàsílì náà òmùwú da àwọn ọlọ́wọ́ àti àlékún ọ̀nà mọ̀ fún wọn ìtumọ̀ rẹ̀ dúró bá wọn tọ́ bá ti kà á mọ́ra wọn náà ìtumọ̀ rẹ̀ dáa ṣùgbọ́n òtòrí ìtọ́tẹ̀lé onísílì tó là ń pè ní sílì sọ́ọ̀dì láàmù àti ya ṣùgbọ́n yàwó ní ọmọ ń kalẹ̀ ẹ̀ẹ́ tó ń túmọ̀ sí o náà ni pé ọlẹ́tọ̀ fún ọ o lè kóra dó ń bẹ̀ wọ́n tọ́ ọ bá kà á pọ̀ mọ́ra wọn ló fi dáa jù alápèjúwe ọlọ́wọ́ bá sọ pé wà á yẹm sásíkà lọ́wọ́ bí tó rí nfàlà ká sífàlà wù ilá o yẹm sásíkà bí xeyìrì nfa wà àlà kò lè jẹ bá tọ́ba fi ọwọ́ nira tọ́ba fi kàn án kọ̀sẹ́nì kankan tó lè ká kú òfin àbọ̀lọ̀ náà tọ́ba dún bẹ́ẹ̀ kò sí wọ̀ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ká bá ọmọ dùn iná lọ dáa jù torí ìtumọ̀ eléyìí náà ọ dàpọ̀ mọ́yùn wàyí yá musa síkàbí xeyìrì ntọ́lọ́mùbá ti fi ọwọ́ orí mú ọ fàwọ́ àlà kulli shay'in qadir ìyẹn pé kọ̀sẹ́ nìkan tó lè kánú náà kó fún ọ. ọlọ́run bá ní kápá lórí gbogbo nǹkan èyí tó tẹ̀lé yẹn onípìlì kọ́ọ̀pù láàmù àti alifu mọ̀túwà ìtumọ̀ ẹni pé lọ́wọ́ wù ọ́ lè dúró ṣùgbọ́n kọ́ ṣùgbọ́n kọ́ ọmọ kàkọ́kọ́ ṣùgbọ́n kó dúró jù tọ́ba wù ọ́ ìtumọ̀ ẹni pé tọ́ba wù ọ́ lè kà á kọ́ kábọ̀ mọ́ra wọn ṣùgbọ́n kó o dúró ń bẹ̀ ńlọ dáa jù ọlọ́run sọ yìí pé kó rọ́bì alámúbi ìdádìhìm máa yà alámúhùn ilà kọ́líl tọ́lá túmọ̀ àríhìm ilà mìíràn àǹbáhìrọ̀ abẹ́ẹ̀kọ́ ni ọlọ́run sọ yìí pé sọ fún wọn pé olúwa mi ló nímọ̀ sí òǹkà àwọn àti abdulkabi o. sọ fún wọn yìí pé ọlọ́run ọba. ọlọ́run ọba mi ló nímọ̀ sí òǹkà àwọn èèyàn àsáàbùlì káàbì yẹn. ẹ kò sẹ́nìkan tó mọ̀ wọn àfihàn díẹ̀. ẹ falaatu fi pa wọn rárá o. ẹ rẹ̀ òun ni nta pé alámọ̀tò tàánùkù alámọ̀tò tàánùkù nìyẹn ìyẹn ni pé pọ́ìntì mẹ́tẹ̀ẹ̀ta yẹn. bó ṣe dúró tira wọn kì í jìnnà síra wọn bí tọ́ba wà nù Kùránì òbí kẹ́límà mélòó kan ni ìlú òfìrí kìíní sí kejì ìtumọ̀ rẹ̀ ni pé tọ́ba bá dúró lórí ìkan bẹ̀ ọ̀ gbọ́dọ̀ dúró lórí ìkejì tọ́ba dúró lórí ta kọ́kọ́ dúró lórí ẹlẹ́ẹ̀kejì tọ́ba mọ̀ kó o ní dúró lórí ta o lè dúró lórí ẹlẹ́ẹ̀kejì tọ́ba mọ̀ kó o fẹ́ ka gbọ́ ẹ̀ lọ gáárá gáá kò sí wọ̀ mẹ́ wọ́n tó bá mú ọdún lórí kan ọ̀wọ́ ọdún lórí kejì ìtumọ̀ rẹ̀ ó bàjẹ́ ìtumọ̀ rẹ̀ ó bàjẹ́ àpèjúwe ọlọ́wọ́ bá sọ pé dáálíkà lìkìtà bọ́lá àárọ̀ yìí fi hudan lil muttaqin àbíkọ́ sọ pé dáálíkà lìkìtà bọ́lá àárọ̀ yìí bá fi hudan lil muttaqin ẹlẹ́ẹ̀kẹta dáàlíkàlì kìtàbù láàrọ̀ ìbàfi ìbúdà nínú mọ́tẹ́ẹ̀tì ọ̀nà mẹ́ta ló lè gbà kánú. ìtumọ̀ ẹni pé dáàlíkàlì kìtàbù tíra ń nì láàrọ̀ ìbàfi ìhì kò sí èméjì ń bẹ tọ́ba ti pé bíi fi ìlòjì fẹ́ dúró Sudan Sudan ọ̀nà àmàlọ́jẹ́ nínú mọ́tẹ́ẹ̀tì fáwọn tó bẹ̀rù ọlọ́run ẹ tó bá jẹ́ pé ọ̀fẹ́ dùn bí fìtọ́ ọ̀fẹ́ dùn bí rọ́yìn ó sọ yìí pé dáálíkàlì kìtà àbúlá àrọ̀ ee tíra àkùránì torí nkò sí ti máa ṣe ní ròyìnrò ìkankan nù ẹ̀. tíra àkùránì torí nkò sí máa ṣe ní ròyìnrò ìkankan nù ẹ̀. fi ìhùdà lélẹ̀ mọ̀ ń tẹ̀sí ọ̀nà àmọ̀ ń bẹ fún àwọn tí olùpayọ̀ náà. ọ̀nà ẹ bàtà bá tún débẹ̀ nu kùránì a tún máa ṣàlàyé ẹ̀ so ìmọ̀ ìmọ̀ kan oná ni wàá kúta wí yẹn ẹ ó wù wá gẹ́gẹ́ bí àwọn èèyàn wá bí a ti tọrọ lórí pé kí olómù kùránì kọ́ parí lónìí ṣùgbọ́n tá a bá ní ajọ́ parí lónìí nígbà a ti tẹ̀tẹ̀ bọ́ nígbà tí ilẹ̀ yọ pọ̀ ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run lọ́la á parí ẹ̀. ẹ ǹdọ́wọ́ àwájú mi kò ju péjì márùn lọ kò ju péjì lọ wájú mi báyìí ẹ agbọ́nrin ọ̀rọ̀ ní ogún ní gbogbo ẹ̀ ẹ orí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún láti bẹ̀rẹ̀ lọ́la pẹ̀lú ògo ọlọ́run ẹ á ti a parí gbogbo ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run lọ́la ti káà náà ìgbàgbọ́ mi ni wípé àwọn nǹkan yìí yọ jẹ́ tí ó wúlò fún wa ńgbà tá a bá ń ka Quran. ọ̀pọ̀lọpọ̀ àtàrin súnmọ́ tó a ti máa ma yí rẹ̀ náà. ìgbà ń ìgbà àkàìmẹ́ǹtì kan ní kọ̀ọ̀kan fún wa kalẹ̀ òun náà ni pé àyà tá a ti fẹ́ bẹ̀rẹ̀ sí mọ tú Quran òun náà ni àyà àwẹ̀ Quran chapter two verse one eighty three kọ́ ẹ̀yà ayọ̀ lẹ́bí náà amanu kutiba alaykumus siyamu kálọ̀ ká. kí mélòó ń gbólóhùn ti bẹ́ńbẹ́. oníkàlàkà pé mélòó ti ni ara ti bẹ́ńbẹ́. ẹ̀ẹ́n nígbà bá bá ti ra fàánì pé kí ni kí ni máa fa ìyàpẹ̀nu láàrin àwọn àfa. àmọ̀ ti ń fẹ́ ìyàpẹ̀nu láàrin àwọn kẹ́límà kọ̀ọ̀kan nù kọ̀ án. àárí wípé gbogbo wa àárí wípé ìdìbò máa wọ̀ ní wá dé. a tẹ̀sẹ̀ sọ mọ́ni ájú bí kálukú ṣe rìn tó fi ń kà á tẹ̀ sọ fún wa. insha allah ta'ala. àdúrà ni kí ṣe straight o. àkà àyà yẹn àkàdílẹ̀ ni ṣùgbọ́n tí mo fún wa àyà ni ẹ bá fẹ́ àyà kan lọ kò o نعم بسم الله اللهم